ولم يتخذ ولدا ولم يتخذ ولدا ولم يكن له شريك في الكل وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا Adáwọ̀pẹ́ الله سبحانه وتعالى. wa Ta'ala, ọba tí ó ṣe ọ̀pọ̀ orí fún wa eléyìí tá lè kàtá, tí a bá ní ká máa dúpẹ́ orí èyí tó ṣe fún wa lẹ́yìn tọ́ta pàdé ń bí níjẹjọ, àbáwàta pàdé níjẹdógún àrítà lè torí pé oníranran ìdẹ̀ra ọba dẹ́dà ń ṣe fún wa ẹnu ọ̀pọ̀lọ ìdẹ̀ra tó ṣe fún wa lẹ́yìn tó jẹ́ bá béèrè rẹ̀ tó tàbáwò yìí tí à ń béèrè míì tí ò bá tí ì ṣe fún wa èyí tó ṣe fún wa tá béèrè àti dúpẹ́ abẹ̀ẹ́nú àánú rẹ̀ ọlọ́run kó jọ àwọn ìdẹ̀ra náà èyí tó hàn náà èyí tá a máa ní abẹ́ ìbámu àmọ́jọ́ bàjẹ́ kankan ọlọ́run wọ́n lápá dúpẹ́ rẹ̀ pátá sàlékún rẹ̀ fún wa torí àdéhùn ọlọ́run fẹ́rù ní nípe là ń ṣàkárí tún la. ọ̀rọ̀ ń búra àfàìmọ́lójúkẹ́ ní ká ó túmọ̀ sí pé nínú ó tẹ́ lọ́rùn ó pọ̀ kò pọ̀ ó hàn ó pamọ́ ó fẹ́ máa dúpẹ́. abẹ́ẹ̀ kójọ mọ́ṣá lẹ́kọ̀ọ́ nínú ìdàgbà yìí tó tóbi tó ṣe fún wa òun náà ni kó fẹ́ pakò lórí Islam ìdẹ̀ra tó tóbi nìyẹn ọba àtẹ̀dà bá dáyàn sí orílẹ̀-èdè àròkó dára jùlọ láyé lẹ́yìn tá a mà táwọn èèyàn máa ń sọ náà ni kí o sí èméjì ń bẹ̀ pé orílẹ̀-èdè tó dáa jù láyé kí o tẹ̀ jẹ́ pé bó ṣe dáa jù tó náà àwọn náà ti ń kọ̀ǹpléǹ sí àwọn náà ti ń kọ̀ǹpléǹ gan-an ẹ̀sùn rí pé àti ìbẹ̀ra ọ̀dọ̀ ọlọ́run ló wà kò sí nílùú kan ibi tó bá ṣe sí ni so báwa náà ṣe máa ṣe pẹ̀lú lórí ilé olórí wa báwa náà ṣe pẹ̀lú lórí wọn sìn pé àwọn tí ń bẹ olórí tó ya kò kí àwọn òtí ìjẹ́rú eléyìí bẹ́ẹ̀ ni tí ó sí èméjì lágbàáyé ọba tó wá níta lórí ibú 20th century tó wà náà wọn lẹ́yìn ó da ayé láàmú ṣarfọ́ wà gárùbán ní ìbúyọ́ àti ìbúwọ̀ kò sẹ́ni tó àbíkọ́lò láàrin ọmọ ìlọ́wọ́ rẹ̀ tó bá wà nílùú yẹn káàrò pé ń gbádùn iná ò lọ àbíkẹ́bẹ̀kẹ́ táà máa ń kọ̀m̀plé ti àánú àwọn kan kìí ṣe pé náà lọ tó wá jẹ́ pàtà ń kọ̀m̀plé náà ò lọ omi ò dà nínú ilé kò sí security àti ẹ̀pariwo pariwo ààrẹ ní rescue wa ẹ̀yàn bá wà ń bẹ̀ tí ó sì gbogbo eléyìn tí ó bá sí ìsìláàmù pẹ̀lú èyàn kò sí lórí ayé ògbúlé gbádùn ayé rẹ̀ torí pé àṣírí ayé téèyàn ó fi dunnú ọkàn yẹn ó fi balẹ̀ láti pàdé ọba tó dá ó fẹ́ mi tàbí kò tó kò náà ní kó máa sẹ́kùn mùsùlùmí ọba tó sẹ́mi àti yín kò ní mùsùlùmí abẹ̀mẹ́jà máa padà sí àbúrò lórí ẹ̀ kó a fún wa nígbà láàyè bó ṣe rí iná a mánéjì rẹ̀ ẹjẹ́ a mánéjì torí pé bá ṣe mánéjì láti pàdé ọba tó dá wa nìyẹn tòtẹ́yà tó bá sọ fún ọ pé mọ́wọ́ rí gbogbo ẹ̀ ó padà pé kò lè pé ọmọ mi yóò bójú ẹ̀ kò lè bójú ẹ̀ kò ní rí tí ó gbé ẹlẹ́mì kò sí ibi kan ṣoṣo tí gbogbo ẹ̀ ó ti tó yíbó ní o naam àbíjẹ́nà so yẹ gbọ́dọ̀ bá wa lójú so yẹ ó jẹ́ tí ó máa surprise gbogbo a lot of feelings challenges tá à ń bá rí tí wọ́n ti ní òde tó ń bí ibi tí ó ti pé fún wa ó lábẹ̀ kó mú wa wọ̀ síbẹ̀ ẹ̀yìn ò ní rí n tí ó máa tí ò ní tẹ́ lọ́rùn lẹ́mìí rẹ̀ àbílára ọmọ àbílára ẹbí àbílára àbátan ibi tí gbogbo ẹ̀rọ ti kí pátápátá ibo ni ẹ o Allah subhanahu wa ta'ala ni làwọn máa yà ṣe àwùrẹ̀ fi hàn ó ní tàbá ti dáàbò jẹ́ náà gbogbo tá a bá fẹ́ láwọn ẹ̀dẹ́ kí ni. ẹ̀sùn wa òkú tí wàá já sọ̀rọ̀ ó ní wà lábẹ́ ilẹ̀ mẹ́sì ẹnu wọn tó fẹ́ tún fẹ́ kúkún bẹ̀rẹ̀ náà mi ilé tẹ́yìn òsì ẹ̀sùn àti mọ̀lẹ̀ ṣe fún yín làwọn máa yà ṣara orí nà sí ha ọlọ́mọta àṣẹbẹ̀ fún wa ọlọ́mọta àṣẹbẹ̀ fún wa ọlọ́mọta àṣẹbẹ̀ fún wa ọlọ́mọta orílẹ̀-èdè wa náà fi wá láyà balẹ̀ ń bẹ ọlọ́run gbogbo orí tí ó bá ṣe fún wa má yọ ti ìsìlámù má yọ kó ń bẹ ọlọ́run wa gbé mùsùlùmí jẹ́rìí ẹka pàdé rẹ̀ lẹ́nu ìyọnu gbogbo wọn tí ò lálàáfíà ara káwárò pé ti wá fún lépẹ́ ju tí wọ́n lọ́ba ọ̀kan lálàáfíà ara ọlọ́run àwa náà àwa náà ń kọ̀m̀plé àlè kọ̀m̀plé síta ní ọlọ́ àlékún àlàáfíà rẹ̀ kọ̀ọ̀kan wà ó ọlá ìpín méjì ọ̀làánú gbogbo tí ò lálàáfíà tó ń bẹ lábẹ́ ilé lọ fún aráṣẹ́ àlàáfíà rẹ̀ sí wọn ọlá ìpín méjì ọlọ́ gbogbo tó ń bẹ lọ́wọ́ lọ́wọ́ bá tún wọn lẹ́bi sàlámà ọlọ́run àbẹ̀ Allah

àwọn tó kù lẹ́yìn táwa ti sẹ́kù láyé àwọn kan làwọn kan sẹ́kù lẹ́yìn wa àwọn táwa sẹ́kù lẹ́yìn wọn tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹni táàmà ẹni táàmà abẹ́ aláàbà oríṣi wọn ọlọ́run mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin ọlọ́run ṣẹlẹ̀ àti wọn ọlọ́run bàbá ọ̀kanú àwọn ọmọ wa tábìjọ máa ń jókòó láyè inú àwọn obìnrin tó máa ń wá bí bàbá wọn náà ṣe lé tọ́lọ́run lọ ìyẹn ní alẹ́ jẹta máa rọ̀ àná ọlọ́run bá wa fẹ́ wọn ọlọ́run ìkaná àwọn brothers wa àwọn máa ń ròyìn pé nàìjíríà nìkan lèyàn máa ti síwọ́ṣẹ́ ọ̀dọ́ lẹni tá ń sọ yìí kódà kò fẹ́ẹ̀ fáwọn tá ń sọ̀rọ̀ yìí so ọmọ rẹ̀ ọmọ kéékèèké ni rẹ̀ sí nàìjíríà níbi tó wà náà lọ́lọ́ ti mú sọ́dọ̀ ṣe máa ìbànújẹ́ tó tóbi púpọ̀ ní ó jẹ̀fẹ́ bí náà bá rọ wọn lójú bàbá foríjì brọ́dà náà torí wípé mùsùlùmí dáadáa ni èmi àti ẹ sọ̀rọ̀ lórí fóònù lọ́n tó lásìkò tó a sọ̀rọ̀ dáadáa lórí nǹkan àti sọ lórí ẹ̀ ọmọ ẹ̀ nípa máa ń bára wá sọ pé ẹ̀já mọ́lọ́ ọba dẹ́dà dúró èyí tí ń ṣe yìí ẹ má rò kó lè mọ yín lọ ọlọ́run bá fẹ́ tòótọ́ túmọ̀ sí pé wọ́n gbìyànjú bí fẹ́ wà yẹn ni àwọn ará nàìjíríà rò pé gbìyànjú àìní gbìyànjú nínú ajé yẹn ò lọ rárá ibẹ̀ yẹn ó wọn ò jẹ́ kí wọ́n padà sílé gbogbo tí wọ́n fẹ́ wọ́n fún wọn wọn ò béèrè owó torí pé wọ́n mọ̀ káwọn òwúlẹ̀ gbowó yẹn padà lọ́wọ́ ẹ̀ àwọn ìkọ́kọ́ béèrè owó nígbà tí nǹkan ṣe ń bẹ lórí dáadáa lọ́dọ̀ wọn àmọ́ gbogbo ẹ̀ náà ọba dẹ́dà ní rárá òun mú sọ́dọ̀ náà ó sì mú sọ́dọ̀ ọlọ́mọ sábà fún èjì bá pa wọ́n pọ̀kẹ̀ bá yá fi wọn àwọn táwà wá mẹ́rin àgbọ̀rọ̀ láì máyé ní mùsùlọ́pọ̀ mùsùlùmí tí wọ́n ti lọ láàrin ìjẹ́ ìjọ sí ìjẹ́ gbogbo sísìn kódà láàrin àná sóní ọlọ́mọsàbà pa wọ́n pọ̀kẹ́ wọn ọlọ́mọsàbà yá fi wọn alámọ̀tòlọ́wọ̀ àhámọ̀jà nàtàlẹ̀ àbáwọn alámọ̀lẹ́kí ìhìnà dùnú kàmá yóò nàfọ̀ sábàlá bí abẹ́ اللهم اغفر للنبي وسلم يا رب العالمين اللهم اغفر لنا ولهم وصائر موتى المسلمين جميعا يا رب اللهم لا تكلنا بعد ولا تحرمنا اجر ولا حول ولا قوه الا بالله ààbẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́mọ̀tà rẹ̀ sọ́wọ́ níbi tí àwọn afọ́ àwọn bá bá Suratul Nur ní àtẹ̀parí ẹ̀ yẹ kó one twenty four àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹja padà ká lọ máa sọ wò ẹ̀kọ́ yẹn òfin yẹn wọn ò ní àlòmí kankan inú ilé wa ní ti já bẹ̀rẹ̀ rẹ̀ dákun sóra yẹn ló jẹ́ sóra rẹ̀ táwọn sọ tó àwọn adájọ́ tó wà ní ẹ̀ tán sọ fún wa láti bẹ̀rẹ̀ rẹ̀ bí kárí rẹ̀ ẹ̀yà lọ tọ́wọ́ ẹ̀yà rí pa ṣì ṣe kí ni à ń gbìyànjú láti mú lò so ẹni tán pè ní mùsùlùmí òun lẹni tí ń láyé rẹ̀ níbàámu bọ́lọ́wọ́ àtúnṣiṣẹ́ rẹ̀ ju rẹ̀ fún wa inú ilé wa ẹ̀já yóò jẹ́ pé ìsìláàmù ní ó ṣe kí ni ṣe máa rú olùlẹ̀ so tàbá fẹ́ jẹun tàbá fẹ́ mọ bọ́ọ̀ láṣẹ ilé pẹ̀lú àwọn àwa nínú ilé ẹ wo ìsìláàmù ti ń sọ̀rọ̀ bọ́ọ̀lù àwọn tàbí ti ń jẹun ẹ̀dá kẹ́ jẹun kápò àbí fẹ́ jẹun lọ́tọ̀ọ̀tọ̀ bó làwọn sọ̀hábà ṣe máa ń tẹ́kẹ̀ skills kó lọ́bà sáré kó lọ́bà nẹ́gbà Muhammad lábá fẹ́ dìde mo ń bá yọ̀ǹda a ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ ìpọ̀ gan ìyẹn túmọ̀ sí pẹ́pẹ́ yàrá fẹ́ lọ jáde kó ní jòkó ó tún ní ìgbà sí gbà yọ̀ǹda táwọn àgbẹ̀ òfin tó tẹ̀lé ní london mi nìyẹn àwọn sọ̀hábà kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn sọ̀hábà òfin àpọ́nlé látọ̀dọ̀ wọn lọ́wọ́ àyọ̀nà ọlọ́kùnrin máa bá wọn sí àmẹ́bí wọn ajẹ́pẹ́ tó máa ń ṣe sáà nẹ́bí àwọn tí wọ́n jù wá lọ agbọ̀rọ̀ kọ́ wọn lé parí. Àwọn àdọ́dà ti wá sọ fún ọ tó bá fẹ́ pe ànẹ́bí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ti máa gbèrà yín. Ìyẹn pé ìsìláàmù ló ní kíni ló là pọ́nlé lọ́dọ̀. So tí àbá rò pé àwọn tí àbá ń ṣe súnà kò sápọ́nlé bẹ́ẹ̀ kò sí tọ́lé pẹ̀lú kọ rárá o. Ìyẹn máa pọ́n yẹn lé ní o. Ìsìláàmù wa ẹ̀sìn wa ìhòòlẹ̀ sí kíni ẹ̀sìn àpọ́nlé tó ábẹ́ aláàkójọ mọ́sàjẹ́ wúlò fún wa ó dápọ̀ ìtàkọ̀ sáájú rẹ̀ àti mítà afẹ́bẹ̀rẹ̀ lónìí kó kalẹ̀ sí lọ́wọ́ wa tó jẹ́ jẹ́ nǹkan oríṣiríṣi sábà bí dáadáa fún ọkọ̀ kọrí fún aláyàtàlámà kìyàmà ṣúra tí afẹ́bẹ̀rẹ̀ lónìí oní Quran Furqan ṣúratu al-Furqan ṣúratu Furqan nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ lásìkò ọdún mẹ́tàlá àkọ́kọ́ kánẹ́bí wà ní mẹ́ta wáti ní màkíyà àti màkíyà sóra tó sọ during the mẹ́ta era láti thirteen years ó lè má jẹ mẹ́ta gẹ́gẹ́ àmọ́ era mẹ́ta ló sọ̀kalẹ̀ so láti mọ̀ wípé tí ó kò sínú púpọ̀ yóò máa sọ nípa ìjọkọ̀ ṣoṣo àwa torí pé tí ń da iye wa láàmú lónìí náà àìnígbàgbọ́ ìgbàgbọ́ tó lálàáfíà síta ní ìgbà tó dáwà gbogbo téèyàn ní àwọn yóò máa rò pé wáyé kára sáwọ́dà àríyá àtàmọ́ ń pọn rere lórí akíndàtì tàwíìd akíndàtì tàwíìd kò sí tó yáyé wọn ó dá ju ẹgbẹ́ lọ ọjà pé wọ́n mú ọlọ́run ọlọ́kan ṣoṣo wọn ì mú báyìí mọ́ yìí ní títí ń dà wá láàmú ńlẹ̀ yóò bá lónìí wàhálà yẹn náà ni àwa tó ní ẹ̀sìn òní amásèkínú òní amásòrò tí ìjẹta bá ṣẹlẹ̀ sí Yorùbá ẹ̀rí pé ó ti kúrò ó ti kúrò lórí agbọ́nrin ẹ̀rọ pé sí ìṣe mùsùlùmí mẹ́ni gbogbo nǹkan wa kò sí ìta máa fi mọ ọlọ́run lórí ẹ̀ táwa sọ pé ẹja sin lọ látara ìgbẹ́ni tí ń pa wá láti ọba táǹkì ìdáhùn èèyàn lè sin ọlọ́run bó ṣe yẹ kí wọ́n sìn alìjáàlù bí máa rìfàtẹ̀lá àìmọ̀ká látara mímọ̀ sọba táǹkì láwọn èèyàn fi sin lọ́run bí ìgbà tí wọ́n ń ṣe ẹ̀dẹ́ ẹgbẹ́ wọn ibu bá tí ń fi ọba dẹ́bà wa lónìí lẹ́ yóò bá èyàn gbọ́rọ̀ sí ẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀gá tó jọ̀gá lé iṣẹ́ àwọn èèyàn lé ṣe bọ̀ ìṣe máa. Ó ní láti gba búbú ẹ̀rọ bá wà ní kíni ẹ̀yẹ ọ̀gá rẹ̀. Ẹ wo àwọn ADC tó máa ń bẹ lẹ́yìn àwọn aṣáájú ayé òun. Sábà dúró báyìí ẹ̀rọ tó di ọ̀pẹ ni wọ́n ni. Tí wò ní ṣe kíni? Kò ní mẹ́ra. Ẹ̀rọ tó tẹ̀mí lára wọn ni àwọn tó dúró lẹ́yìn mu ẹ wá wo ẹ̀gbẹ́ lọ́tún lọ́sì ẹ wá wọn kan tẹ́kẹ́yìn sí olórí ẹ wá rúbẹ́ wọ́n ti lè máa sọ̀rọ̀ kẹ́yìn kẹ́yìn wọn ò kẹ́yìn torí kankan wọ́n kẹ́yìn láti dáàbò bo ẹni tó sọ̀rọ̀ ni. àbí mẹ́rin kan dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn òdúró ti ń pín wọ́n fẹ́ rò pé tó lórí bá mẹ́sẹ̀ báyìí káṣe kí ni wọ́n hàn ní. olórí ilé ká ń sọ kámẹ́sọ̀ mi bó lè ṣe Islam láfi ní rìsáàbù fún. wọ́n máa ń yẹ̀ fún ní White House ń dé òní. ẹ bá abílẹ̀ mọ̀ pé wàhálà wà láyé ẹ má jẹ́ yóò tàn wá ń dìjọ ń láti dìjọ máa lò lọ́rùn kọ́ ló pẹ̀lú ẹ̀ tí nínú ilé rẹ̀ láti yẹ bá nínú ilé rẹ̀ láti kí ni láti yẹ bá ọlọ́run sì ṣeun ilé ìsáàbù lọ́dọ̀ ọlọ́run ní wọ́n sọ pé mùsùlùmí kí ni ló yẹ ẹgbọ́ o ẹgbọ́ ẹ bá ti gbọ́ pé àwọn mùsùlùmí agbésùnmọ̀ bí ìpájá mùsùlùmí ló ní kí ni ẹni tó yin kódà kò tiẹ̀ súnmọ́ mùsùlùmí rárá ọmọ yẹ̀wúdí ni tòun tó fẹ́ ká bó bẹ̀ ní pé pẹ̀lú bó ṣe tó yẹn náà ẹ rò wí pé àwọn tó fẹ́ dáàbò bò bóyá àwọn ní ẹ̀mí méjì kì í ṣe kankan lóyálítì lóyà náà ni wọ́n lò fún kojú lórí gbogbo tí ó bá ti sẹ̀mí rẹ̀ kọ́kọ́ lé kí ni kó bá wọn kéèyàn máa tó lábàrà mọ́ wọ́n sì ń tọwọ́ bò láì ìgbákejì rẹ̀ lọ́kọ́kọ́ gbé jáde torí wọ́n ní ìkẹ̀kọ̀ ọ̀rọ̀ wà gbé lẹ́yìn rẹ̀ kọ́lá lọ àkọ̀rọ̀ mẹ́kọ̀ sọ́lọ́ àgbáyé láàm abámọ́ ọba tí à ń sìn yóò fún wa láǹfààní láti rí sí dáadáa a change model wa method wa àti àgbọ́yé wa bá àti máa ń kírun yóò jẹ́ yóò lè kírun tẹ̀mí àti kí àtàrà kí àbá mẹ́rin tó fẹ́ sí ẹlẹ́kẹ̀ẹ́jì yóò pè wá láti èsì Báwo kaifa nata'ayyash ma'al Qur'an al-Karim? How do we relate with the Quran? So àìmẹ́nitọ́ ni Quran kò jẹ́ ká fọwọ́ mú bẹ́ẹ̀. Àwọn ẹ̀ma ta Quran lóde láwọn kan ti lọ sáríwó. Ẹ àwọn afáfẹ́ gbowó ni ẹ fún wọn lówó ẹ ṣe ń tẹ́sẹ̀ àwọn olùgbé Quran. Olówó àbí báyìí. Ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún wa. Torí pé wọn ò mẹ́ni tó ṣe kí ni tó sọ̀kalẹ̀ wọn ò sì mọ́ sí mẹ́mẹ́. Àbúta bá fẹ́ fàdúrà náà nìkan ló kù àfáyà bá ka kùránì o tí wọ́n ní ká máa ka kùránì lè wà ní àbáníká ṣe kí ni a tẹ̀lé kí ló wà ní inú rẹ̀ tó gbé wa lómi rẹ̀ tòbí ká lọ lónìí súrà ìwà náà súrà tó yànnàná nípa ìṣesí ìgbàgbọ́ ọba tó dá wa torí kí lọ́ba dẹ́dà fi sọ kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tí súrà ìkó sínú ó fẹ́ sọ̀rọ̀ ìbádù rahman àwọn ẹrúsìn ọba àjọkẹ́ ayé tó tọ́ báwo ni wọ́n ṣe máa ń relate whenever in the situation that they find themselves gbogbo bí táwọn òdì yìí dára wọn fún ẹgbẹ́ tí wọ́n ṣe ìbáàdù tí lápé ìbáàdù wà lẹ́bí iná. Yamṣúna aláìsàláwòrán àwúnà. Ẹ̀mà ó wá ní ẹ̀bà àwọn fẹ́lẹ́ pé Yamṣúna ẹ̀bá rí wọn. Adàl àbí ká lórí ilẹ̀, àwọn náà fún àmọ́

ó wá ń ka àwọn ìròyìn àwọn ènìyàn ló kárí sóra ẹ̀ ìròyìn bábọ̀ rahman èyí ó máa jẹ́ ìfojúsùn wa ìsẹ̀nítẹ̀ wa bọ́ọ̀lù àwọn náà ti fẹ́ jẹ́ ẹ̀bádú rahman sóràtù furqan sóràtù nàìjíríà sóràtù sọ̀kalẹ̀ láàrin ọdún mẹ́tàlá àkọ́kọ́ ni wọ́n sọ ní sóràtù furqan torí pé ayé àkọ́kọ́ nínú sóra yìí kò ló kọ́kọ́ gbórúkọ yẹn sí kí ló kọ́ gbé jáde al-furqan kí ló látara ìṣe òpinya alamun abúlù ala wàhìsànà ó kọ kàní tí ń ká lórí tọ́ba dára sí kí ni tó sọ̀kalẹ̀ ajẹ́pẹ́tẹ́ láti èmi àti ẹgbẹ́ tí lórúkọ mi ìwò làkùránì tún jẹ́ kí láti alfurqan kó láti lè ráyà يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ọrụ. كتير سبحان القرآن لهم وكذا إن تتقوا الله ó bá pè wá tẹ́ ẹ bá lè tẹ̀lé tọ́lọ́n ni من قبل هدى للناس وأنزل الفرقان وأنزل التوراة والإنجيل من قبل Olúwọ̀n ọba Adẹ́ka sọ àtàwọ́rá ẹ̀kìnímà wà tó wẹ̀rẹ̀ ìnjíl àti ìnjíl tí wà tàbí ọ̀nẹ́bìwó ànẹ́bìrin ìfà àlè ìṣẹ̀lẹ̀. Wọ́n rí kí ni Ọdún ni kúrò ní ọ̀pọ̀ méjèèjì yẹ kalẹ̀ káwọn èèyàn tò ní ó tó dé wádẹ̀ wá ní kí ni. Wà á ń gbára kúrò kọ́. Ó ló wá kọ́ kí ló sọ kalẹ̀? Kí ló pàtàkì káyà ìfún wa? Ó ní pé people may keep on asking us, say why ẹ̀sùn pé Kùránì yìí ní Kùránì? Ẹ̀sùn pé gbogbo ọkọ̀ tí Kùránì bá pèrè ẹ̀ bá nínú bó nínú àlùkùránì. Bible tí Bible jẹ́ lónìí is not a word Bible found in the Bible. Clear? Ọlọ́pàá ń kẹ́ àfáwà tí mo fẹ́ sọ̀rọ̀ ìdí ẹ̀ fún wa lónìí. Bàtàbà yá fi wọn. Ọ̀pá tó máa ń mú àwọn olùdúró déédé olùpèsè lásìkò kọ̀ọ̀kan fún bó bá ṣe fẹ́. Alẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ díẹ̀ kò ní Amajidat. Amajidat. Wọ́n bíyàn ní

Ìyàlẹ̀ ráyà tọ́lọ̀ sọ pé àyàtíra alkùránì ní jẹ́. ya sí yìí. ya sí Allahu akbar. Ó túnmọ̀ sí pé síra àtiwá yìí, kìí ṣe síra tí wọ́n máa rò pé wọ́n kàn pa mú tẹ́sí rẹ̀, wọ́n pàtẹ́ sílẹ̀ rárá. Gbogbo tí ẹ bá sọ nípa Islam, you must find a reference to that in the what? In the book. Lẹ́kùn fẹ́ sọ pé àkùrá inú oṣù tó jẹ́ kí ni ẹ̀rù sọ̀rọ̀ kalẹ̀. Ó kí lákúfẹ́? alukurban nǹkan máa ń ṣòfin ẹ̀ láàrin ẹ̀rọ àtòdodo láàrin òkùnkùn àti ìmẹ́lẹ̀ láàrin ìmọ̀nà àti ìṣìnà láàrin haram àti kíni halal lábẹ́rẹ́ kíni àlùkò. láti tí mo máa ń sọ̀rọ̀ kan fún aláwọ̀ àsìkò kan mo ní wọ́n kọ síra kan wọ́n ṣe ní kó o lè pè é Qur'an wọ́n á pèrè kíni Qur'an al-hajj kí ló pọ̀ sí òrí gbé jáde torí pé wọ́n mọ̀ forúkọ yẹn Qur'an lè dá kọ́ rẹ̀ wọ́n á pèrè kíni Qur'an al-hajj wọ́n àìsàn ògbé jáde kò lè gbé jáde torí pé kò lè wọlé torí pé fòrùpáànù ti wáyé gbogbo tí ń bẹnu rẹ̀ òjò táwọn èèyàn ti ẹ̀rù ẹlẹ́kejì kò lè sí ìpẹ́ tí wọ́n fi gbé sórí tébù báyìí kátẹ́gbọ́ ẹgbẹ́ kí ni yóò fi máa gbé torí pé ọ̀nà ẹ̀rọ òpọ̀ kò jìn so kò ṣe gbé yan wọ́n kàn máa fi stress ibi tó bá rí pé àkọsílẹ̀ minority muslim ó wà táwọn èèyàn lágbọ́yé ó kàn á máa kìí ṣe kẹrù àwọn èèyàn rò pé àà ah, wọ́n kọ́ ọ́ wọ́n bá ti gbé kiri kan láti sọ́kò kò sẹ́ni tí ó pẹ́ ẹ̀ kó o nílé o bá ti sódodo ń bẹ̀. ó ti ìyẹn túmọ̀ sí pé téèyàn bá fẹ́ pèdè irọ́ àbó fẹ́ kọrin irọ́ àbó fẹ́ kọrin ìbàjẹ́ ó kẹni tí ó bá dì í tó tí ó bá fẹ́ni tí ó bá yẹ̀ gbé yóò wulẹ̀ káwọ́ gbéra gbogbo bíjọ wá witness lọ́sẹ̀ ń gbìyànjú tó lónìí nínú ẹni tí náà bìtì bìtì owó lórí àtẹ̀jáde irọ́ ká jọba witness jẹ́ kan. ẹ lọ wọ conference wọn very reachable quality owó sẹ́yìn ò lè ná fórílẹ̀-èdè wọ́n ná lórí kíní lórí conference yìí kí ló padà bá jáde irọ́. بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى أنزل سورة كذا في الجلالة وسورة في تكون القرآن ولا فتين تبقى سورة القرآن ولا فتين الله سبحانه وتعالى بيقول بسم الله الرحمن الرحيم إلا سورة التوبة سورة التوبة هو بيقول سورة بسم الله الرحمن الرحيم pẹ̀lú ìrànlọ́wọ́ orúkọ ọba Allah al-ma'bud ọba tàṣín ar-rahman ọba tíkẹ́ rẹ̀ gbòòrò fún gbogbo ayé ar-rahim ẹni tí máa ta àwọn ẹrú rẹ̀ jẹ́ ọlọ́mọta pẹ̀lú àṣẹ sínú wọn súra ní seventy seven verses ló wà náà ẹ̀ seventy seven verses ló wà náà ẹ̀ ó wà náà súra yìí ó túmọ̀ sí pé Allah wa ta'ala máa kọ́sẹ̀ ìjẹ́pẹ́ nítorí àti súwárù mẹ́kíà nínú àwọn nature súwárù mẹ́kíà ní kókó mẹ́gùn ayá rẹ̀ ò sí gbẹ̀gùn bet máa dálíkà àwọn àsìkò kan bọ́ tó jẹ́ pé tọ́wọ́ adé àdàbà sọ̀rọ̀ ìkàlẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ ó kù kó jẹ́ kó gùn pẹ̀lú àwọn tó fẹ́ gbọ́ tó gùn gùn pẹ̀lú wọn. nínú نعم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا تبارك لا ترى بركة تبارك لا ترى كمي بركة كم نقول بركة ìbùkún ìlékún ọlá tó tóbi ó wá ní tàbáràkà àwọn bàbá òní mọ́gàlá títóbi gbígbangbá ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ tó tóbi alẹ́bì ọba ta lómi ẹni tó ṣe pé lágbàlá ó sọ ọ́ kalẹ̀ lágbàlá ó sọ ó mọ́yì rẹ̀ lágbàlá ó ní sọ̀kalá rẹ̀ kò jẹ́ ẹ̀kan alákùnrin ẹnìkan ni lágbàlá ó mọ́yì rẹ̀ lágbàlá ó wá jẹ́ pé kìí ṣe ẹ̀kan ló sọ kalẹ̀ ó sọ kalẹ̀ láì mẹ́yẹ ìgbà within the duration of 23 years plus bí ogún ọdún lé mẹ́ta díẹ̀ ló fi ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ lẹ́zálà ó sọ kalẹ̀ láti ibi pẹ́pẹ́ kí ni ìdí tó ga ọlọ́pọ̀ kalẹ̀ fún ó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ ó bá àlàgbára ní ẹrú rẹ̀ kábìlì mọ̀ pàrọ̀ Quran was not revealed to Paul. or Abu Bakr Siddiq, or Umar, or Ali bin Abi Talib, or Uthman bin Affan. fún ẹrú yẹn. Ẹrú yẹn gbogbo pé ẹrú wo lórí sí. Ẹrú rẹ kan àkọ́kọ́ ẹrú Ẹrú gbẹ̀yìn tí ó jìṣẹ́ fún gbogbo ayé. yìí ó lórí ọkàn ẹrú ليكون للعالمين نبيرا ليكون kí kùránì ó ti jẹ́ lèláàlàmì fún gbogbo ayé nàìjíríà ní ìkẹkìlọ̀ ajẹ́ ìpé kùránì is great wonder for the whole entire universe gbogbo ayé kùránì wájẹ́ kí kùránì ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láyé lónìí kùránì ti gbọ́ ọ̀nà wákalẹ̀ ó ti sọ kalẹ̀ lórí ìtò ṣẹlẹ̀ ní twenty century báwa yìí ó ti sọ kalẹ̀ ó tẹ̀lé làálẹ̀ mi ajẹ́ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ lágbègbè kan láyé àyàfi kó jẹ́ pé ọmọ ọba dàda ti sọ̀rọ̀ ẹ̀ kánádì nínú ìwà lùkọ̀ọ̀tà. Ìyáraka lẹ́yìn náà zàlà aláàbìdìyì. Kàkàlá títóbi ìbùkún rẹ̀ wani tó sọ kalẹ̀ aláàbìdì ìfẹ́rù rẹ̀. Allah subhanahu wa ta'ala wọ́n máa ń lo ẹrú nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ tó tóbi fún hmm, wa ní orúkọ rẹ̀ yóò wá pẹ̀lú gíní ẹrú mi. Alhamdulillahi alladhi anzala ala abdihi al sọ kalẹ̀ kálí márùn-ún pé mi ni òun kọ́ ló ní ní. Mo sọ kalẹ̀ fúta wọ́n gbé àwọn olùmọ́ní alọ́rùbúdíyà ti yẹ fọ́tìmìlà kìsìmín òbùdíyà tó fọ́á wọ òbùdíyà tó lùkàhàn òbùdíyà tó lùkàhàn ẹni kani ọ̀fẹ́ ọkọ̀ ń tó ṣe nu oṣù ní tó gbọ́dọ̀ ṣe lórí ẹ̀ ẹrú tààrà lẹ́rú oṣù tá lórí ṣe wọ́lákin òbùdíyà tó fọ́á ẹrú ta fúnlómìnira ó jẹ́ pé ó ń tẹ̀ lólówó rẹ̀ orí fọ́mọ̀ pọ́ni tó tọ́ láti gbọ́rọ̀ sí lẹ́nu ní oní òbùdíyà tó tọ́ à aláẹ́bùdì ẹrú tí ìpẹ́tẹ́ńdá tí ọ̀rọ̀ olówó rẹ̀ tóbi ní alhamdulillah ilẹ̀dì ṣọ́tìlkáp àǹbálà aláẹ́bùdì yìí alkitab ọpẹ́ ni fún ẹni tó sọ kára kalẹ̀ fẹ́rú rẹ̀ nígbà tó bá fẹ́ sọ Erí kí ló fà á táwọn èèyàn má bàa lò pé ah, ẹlòmíín náà ṣe bẹ́ẹ̀ kò wá ní lo a proper noun. Yóò wá lo sípa attribute kan tí ò ní dá lórí ẹlòmíín àpò nìkan. Àti ká lè jẹ́ wípé òun ló ń bẹ̀rù rẹ̀ ó sì wúlò lè bẹ̀rù rẹ̀ ṣe. Ó wá ní mímọ̀ ẹni tó mú ẹrú rẹ̀ rìnrìn òru. Ìfọ̀bà ńgbà tó bẹ́ mú gbogbo lọ kí ló pé àbìdí ì asra bi ì lẹ́yìn náà ó mú ẹrú rẹ̀ rìnrìn ó nígbà tó fẹ́ sọ̀rọ̀ dáwà nínú sọ́ọ̀tù sọ́ọ̀tù jìn ní lámà kọ́ọ̀mà nígbà tó fẹ́ sọ̀rọ̀ ìgbé afẹ́rán òjíṣẹ́ yìí sí gbogbo èèyàn àti àlìjànú nígbà tí ó jìká fáwọn àlìjànú kí ló lò fún pẹ̀lú Abdullah lámà kọ́ọ̀mà nígbà tí ẹrú sí ọlọ́run

كما جاء من الحديث الصحيح النبي صلى الله عليه وسلم ó ní nínú kọ́lọ̀hún ṣe fún mi márùn-ún tí ó ti ṣẹ̀fà ànábì tó ṣáájú ìpanu rẹ̀ ní pé gbò èṣù yàbọ̀ àkùnwọ́wù ilà náà sí ọ̀rọ̀ ànábì àbíyá ilà ọ̀mìn àṣọ ọlọ́mọ ń gbé ànábì kọ̀ọ̀kan dìde tí wọ́n èèyàn rẹ̀ nìkan wàbá àzàní lọ́wù ilà náà sí káàfà ìpàkọ́lọ́wọ́ gbé mi dìde ògbé mi dìde sún àbí funfun gbogbo èèyàn ló gbẹ̀yìn ìdílé sí. Ààrẹ̀mí Ẹgbà nígbà míì, ẹgbà rí tí ọmọ Yorùbá tó bá ń kí àlẹ́wà Mohammed, ẹkọ̀ pé Mohammed yìí àbọ́mọ̀ Nàìjíríà ni. Wọ́n bá ń sọ àwọn òfin míì, ẹwà rí tí òfin ẹ̀kí tí Nàìjíríà náà bí sí ṣé títí ànábi sí nígbàgbà ní àmàjígbà tó fi ń jíṣẹ́ ní yóò ó yẹ kí kiri yóò máa ti lára ta ilé tó fẹ́ jẹ́ fáwọn ará bí ìwọ̀n ò lè mọ̀ ń fẹ́ because it's too far from them bá àdáríkà orí pẹ́ṣẹ́ yẹn bọ̀rọ̀ bá wọn mú ẹni tó rán sí gbogbo ayé ni wọn ò rán yẹn lọ sí gbogbo ayé ṣáájú ànábi gbogbo ayé wọn ò rán yẹn ká àtìyàn àtàlìjẹnu eléyìí tí rán yẹn ká àtàlìjẹnu ànábi sọlẹ́mọ́lá tí wọ́n ń ran àlìjẹ̀nu gbogbo àlìjẹ̀nu ayé kọ́ ni wọ́n rán sí wọ́n kàn ran òun fẹ́ lo àlìjẹ̀nu ni ó fẹ́ mú wọn lò àmọ́ bí ó dẹ̀ sí náà tí ó máa lò kò sí tí ó fi wọ́n ṣe ìdáàlìkà ẹjọ́ tó gbá àlìjẹ̀nu kan mú nínú pamọ́ báyìí ó ní mẹ́sì ó ní mo báyìí mo gbà mú ájìlélò yìí títù lọ́wọ́ mi àmọ́ gbàgbà mú wọn sọ pé ìbáṣọ ẹ mọ́ òkú mọ́ṣáláṣí láàárọ̀ fún àmọ́dé ìbámu ẹ̀ṣẹ̀ ṣeré àmọ́ zakiyan tù dáwà ti áṣì Suleiman àmọ́ mo rántí àdúrà ọmọ ìyá mi kí ni ó Suleiman ìfọ̀ ajẹ́bẹ̀ ni torí pé òun ló fẹ́ lo ìbò títí ìjẹ́dẹ́. Gbogbo tí ń jẹ́ ayé ni wọ́n rà nábì sí, ìfẹ́rẹ̀ òde fi wéwò, oníṣẹ́ ńlá. Kí la bó ti wá já sáájú ayé sáàrán sí gbogbo àtọ́bá tó jọ́ àlùkè àmà èyí ẹ̀ tí ò ní sáájú rẹ̀ Oríṣẹ́ أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا iṣẹ́ tá أبو nàbọ̀ لا láti jẹ́ fún gbogbo ayé ni iṣẹ́ yẹn lọ́fà tó jẹ́ pé kò sí any angle ìpàyè kan láyé tẹ̀sí lé lóṣì ànábìjọ rẹ̀ wọ́ọ̀sì ẹ má jẹ́ yọ̀ọ́ lọ́nà yọ̀ọ́ ni wá o ẹ wo iṣẹ́ àwọn ará mọ́kà yẹn lè wọ́ọ̀sì bí ìsọ̀kan pé orí rẹ̀ ò tí ì sọ̀ ó gbà kò sí nílé orí lò torí pé iṣẹ́ tó bá gbogbo àyè kọ̀ọ̀kan mú ìjọba ní o. Ànábì sallallahu alaihi wasallam táwọn pàádé àwọn ará Mẹ̀dínà, àwọn àǹsọ́ọ̀ nínú wa, wọ́n wá bá wọ́n pọ̀ wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n wá ń bọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ yára àti bá sọ̀rọ̀ pé lẹ́bàá làwọn sọ̀rọ̀ ànábì ní tẹ́ lágbà lé ni. Adéwọ̀n fẹ́ lẹ́yìn. Bárakàlá fikum. Ṣéwà lè sọ pé ṣé òtágbà lè yí ni? Ànábì wa lè sọ pé ṣé òtẹ́ kí ni? Ṣé òtágbà lè yí ni? Kẹ́bìrù kẹ́bìrù ẹkún àgbà yín ní kíni lọ́rọ̀ sọ. Ẹ dákùnrin kẹ́lò ṣe ìjọba. Orí pé sẹ́yìn iṣẹ́ tí wọ́n lò gbogbo ayé ni. Tó ẹ fọ àṣà kan tó jágbà dáadáa tó gbà dámọ́ ọmọ ènìyàn mú tẹ̀lé ba lọ́wọ́ rẹ̀. Allah gave you a comprehensive word message amẹ́díkà tí wọ́n sọ̀rọ̀ ìfún wa mo máa ń kọ́ iṣẹ́ Michael Hart iṣẹ́ tíra ìwé tó kọ ó kọ the most hundred influencer person in the world in the world àbáyé wa analyze rẹ̀ ó ní tó yà ń lẹ́nu jù ní pé Jésù ọmọ Màríà òmùnàbà tù àyẹ kó rí bẹ́ẹ̀ o àyẹ kó rí bẹ́ẹ̀ o ó ní máa wí pé bọ́lákùnrin yẹ ìṣe ṣe mùsùlùmí pé ṣídẹ̀ẹ́gbìn kí ìdẹ́sẹ̀ mùsùlùmí tó kí ìkòsàbò tí ìmọ̀ ìmọ̀ òdodo ó ní ẹ̀gbọ́ ní gbogbo ìrìnàjò fún orí láyé àti ìwádìí tó ń ṣe ẹni tó lápá lárọ́ mọ́nìyàn kò sẹ́ni tó Muhammad ọmọ àdọ́lá sẹ́mọ̀ ìsàbò sí ni ó dẹ̀ ní kásẹ̀ ẹ̀ jáde ó sẹ́lẹ̀ lárúbáwá ó ní tó wá gbọ̀mọ̀ gbọ̀ǹkẹ̀ ìmọ̀ sí wa ni pé káàkó mo bá kọ̀wé yẹn ní arábíkì ni kí ni wọ́n sọ wọn ilẹ̀ ẹ̀fẹ́ tó sọ tẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀fẹ́ tó sọ alẹ́ fi ṣe ó ní kò wá kọ́ nílé o kọ́ lédè lárúbáwá torí pé sẹ́yìn agbèkún gbogbo ayé ni tàbára kẹlẹ́bì mọ́tàlá títóbi alẹ́bì nazala aláàbìdì nazala kọ̀kọ́lá aláàbìdì olóòpàá gbogbo àwọn ọmọ láìsí àwọn alùsùnà dáwà gbẹ̀yìn ó ní ṣe pẹ̀lú kìlọ̀ yóò rí bẹ́ẹ̀ ó ní nǹkan ti bàjẹ́ dínà gbogbo tí a máa gbọ́ nínú dáwà yìí ó o eléyìí ò bá mú o it's not just condemnation kì í ṣe wọ́n fẹ́ condemn lórí pé ìkàtó kí ni ó ti bàjẹ́ dínà ẹ bàjẹ́ sí ni ẹ máa bọ́rọ̀ wá ṣe rí ni ó bá ti sọ̀rọ̀ ilé ẹ̀ka bá ti Amẹ́ríkà wá àbó ti lóbi ọgbọ̀n ọdún ní Europe ó wá lóòótọ́ ìgbésẹ̀ ẹgbẹ́ àpótí kí ni ẹnì kí ẹ bàbá bọ̀ fún arákùnrin wa òṣèlú mi bá ti ń bọ̀ ó yàtọ̀ sí bó ó yàtọ̀ sí ó ní nǹkan bí ìṣe sínú àti lọ́pàá táwọn èèyàn fi rò pé iṣẹ́ tí Tinubu ń ṣe kò yọ àtàwọn tó ṣáájú rẹ̀ ò yọ wọ́n ní nǹkan ṣe kí ó ti bàjẹ́ jìnnà a jẹ́ pé káwá gbẹ̀yìn kò sí yóò wá ṣe yóò wá tún ọmọ ènìyàn ṣe lórí tó ti bàjẹ́ lára wa ilé ti bàjẹ́ ọmọ bàjẹ́ aya bàjẹ́ ọkọ bàjẹ́ àwùjọ fọ́ so a ní ibi protest wa ẹ kàn máa wọ àwọn èèyàn pé ẹ bá kọ sóṣẹ̀ yẹ lórí báyìí níbi táwọn èèyàn ti ń rán sọ sọ́jà fèkì tó ẹ wá rò pé èwo ni ká mú gbọ́ báyìí. ليكون للعالمين نذيرا Ọbẹ̀ Allah subhanahu wa ta'ala tó ń jẹ́ ìṣẹ́ tó wúlò fún wa. Yàtàrà tó kì wá lọ pé o ti ń bá mú pọ̀ bí ìbàjẹ́ yóò wà láàrin o. Nàìjíríà. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. Ó lè ṣẹlẹ̀ láti mọ̀ sí ẹni tó sọ ọ́ kalẹ̀ fẹ́rù rẹ̀. láti tó jẹ́ ìkìlọ̀ fún gbogbo ayé ẹni tó rán ẹni yìí gbọ́dọ̀ jẹ́yàn kan tí ó jà lágbára wọ́n fẹ́ ròyìn ìjágbára rẹ̀ ó ní àlẹ́bì ẹni tó rán ẹni tó sọ tíra kalẹ̀ fẹ́rù rẹ̀ ó ní àlẹ́ni tí kàkà sámà tilẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ làwú tí ẹ̀ gbogbo sámà àti ilẹ̀ làwú tí ẹ̀ ní ṣe ó ní ká lónìí Kọ́dà bí láti mọ̀ fóun ti ẹ̀nìkan ní ṣe. Wàhálà ni a sàrí wàhálà yá. Lórí kí wọ́n bá jẹ́ tẹlòmíì tí o bá lọ wọ́n pọ̀, wọ́n ní kókó jẹ́ ti Ó bẹ̀rẹ̀ kí ni? ṣe bí màlá, ṣe bí sọ, àwọn kan bá ń sọ wípé ó mú kan lọ́mọ. Olúwa nífẹ̀ẹ́ ayé tó bẹ́ẹ̀ gẹ́. ó fi tààrà àbẹ́rẹ́ òkúta gbogbo èyàn fi ọmọ kan ṣoṣo ẹ̀rọ kí ni ìlọ sójà yẹn ò lọ. Àmẹ́bí àti mo ti ní màá gbó lórí ẹ̀kọ́ díẹ̀ lónìí. Wọ́n ní ẹni kí wọ́n mú wa. Wọ́n bá ti sọ bẹ́ẹ̀ onígbàgbà rẹ̀ láàmú. Wọ́n ní kó mú wa níbi tọ́nà ti ní mo mú ọmọ mi kan ṣoṣo ẹlẹ́gìnì. Ẹ lè rí.

ولم يكن له شريك في الملك wọ́n tẹ́ kò wá mú ọmọ alẹ́ ní àbẹ̀ẹ́ àwọn kan náà ń bẹ́ olùkọ́ àwọn jalagbára lábíyẹ́kùn láhù kò sí fún ṣẹ̀rí òfìmọ̀ ẹni tó lè jẹ́ akẹgbẹ́ rẹ̀ asúṣẹ́ẹ̀tì rẹ̀ nípa kí ló ní kàtà olúwo ọ̀bání ọlọ́fà ọ̀bání ilé ìfẹ́ ọ̀bání lórí ilẹ̀ lẹ́ti lélẹ́yìn lámìlẹ́kùn láwùṣẹ́ rí fún fìrìbòlì ọba tí ò lórogún nínú ọlá ni ọwọ́ ọlá rẹ̀ ìkápá rẹ̀ kò sí fiwé kò sí ìyànkan tó ń bá ṣí agbára nígbà tí wọ́n kan ló bẹ̀rẹ̀ wọ́n náà mẹ́tẹ́ kí ni máa lórí ara lámìlẹ́kùn láwùṣẹ́ rí fún fìrìbòlì náà. ọ̀dà bẹ́ẹ̀. Wọ́n lọ́kùn lọ́rùn ṣe ikú ìlú. Ó bá dàtà lọ́wọ́ lórogún owó láti jọ nínú ìmìkàtá. وخلق كل شيء فقدره تقديرا وخلق كل شيء خلق كل شيء gbogbo tó yàtọ̀ sọ́lọ̀ ààrẹ nìkan gbogbo tá ti ní ẹ̀dá ni gbogbo tá a bá ti ní kì í sọ ọlọ́run ó ti ẹgbà yìí pé ọlọ́run ló dé kí ni ló dá ọ̀là kọ wúláṣẹ gbogbo tó wù ó lè ronú nípa ẹ̀ ní sọ́mẹ̀lẹ̀ àti nílẹ̀ ẹ̀dá ló dé kí ni ẹ̀dá ní ṣe ọ̀là kọ kò láṣẹ yìí kì í ṣe pé ìyànnì kankan ló sọ ọ́ kọ́pà tó wà nínú mi kọ́pà tí kì í ṣe yẹn kọ́pà tí ìṣàlẹ̀ Wọ́kọ̀dáraú tàkìlá kí ṣe tí wọ́n wá dá ọ́pìlẹ̀ bẹ́ẹ̀. Àkọ́kà kìrí ẹ̀ wọ́n gúrò bó ṣe wù, àbí kìrí ẹ̀ tí ó ṣe wù rárá. Wọ́kọ̀dáraú tàkìlá. Ọ̀pọ̀dádà tún wá géèjì rẹ̀. Ó ṣe lódiwọ̀n pé ẹsẹ̀ mẹ́rin ni kí wọ́n máa fi rìn méjì ni kí wọ́n máa lò báyìí ni wọ́n ti máa bí ma ibi ìrìn wọ́n máa gbé orí òkè ni alókọ̀ oyin wípé ibi táà máa ṣe oyin sínú ọ̀gára wú sọ́mà ìjọba ti gba ibi tó fi sínú ìyẹn ni pé ta bá rò káwọn èèyàn manipulate ìsinmi ayé wa ẹ má jẹ́ sàn wá o ẹ má jẹ́ gbogbo ayé wọlé sọ̀rọ̀ ẹ̀dá tó ara ń ṣẹlẹ̀ lásìkò yìí náà jọ ra ẹgbẹ́ pákọ̀ dára ó ẹ̀kọ́ bí ìyẹ̀wà wọ́n pẹ́ gbogbo gbogbo nǹkan bó so tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ tí áfíríkà ó ti ẹ̀sọ̀ báyìí kárí núrò àbí ká ló já nǹkan ṣe wọn ò sì tẹ́ kọ́rọ̀ ajé kankan ọmọ ẹ̀bẹ̀ káàkì lè já lágbára ọlọ́run kò rí rẹ̀ ọ̀dára ó kẹ́kọ̀ọ́ di ọ̀ in North America wọn ò lépo agbára tí ń tàwọn láàmú ní ṣe epo ni ó wá fún amẹ́ríkà lépo tó wà lọ́dọ̀ rẹ̀ kí lẹ́rù pé ìṣẹ̀lẹ̀ fáyé tó wá fún lépo tó tó lò kí lẹ́rù pé ìṣẹ̀lẹ̀ oníbùkátà wa yóò máa lo agbára yẹn lọ bí yóò ti jẹ́ pé kò gbogbo kan ò sí lọ́dọ̀ rẹ̀ pé yóò máa lò lọ ni a rí inú àwọn ọmọ wa ní nàìjíríà ṣe lóhùn rí lónìí tó bó ṣe wá ṣe òkúrí fóun náà ọlọ́mọdé pàṣẹ wá òkúrí China sì ń bá bàrà wa ẹni torí kínú orí tó kù àwọn wa àwọn pé president China lónìí lọ́mọ Nàìjíríà yóò ṣe ọmọ tó ìgbìyànjú ó ti gbogbo nǹkan létò létò ó ti níwọ̀n tún wọn sí kò sí ìṣẹ́kan tó ṣe ara rẹ̀ ní ọ̀rọ̀ dáadáa. وخلق كل شيء فقدره تقديرا خلق كل شيء ọlọ́run bá gbogbo nǹkan ó sì gbè gbogbo rẹ̀ bó ṣe fẹ́ kó jẹ́ àwọn arógbò ṣáájú ológo arógbò gbogbo jẹ́ gbólẹ́fẹ́ lóyìn sí èèyàn kan gbé mi lọ́kadà lálẹ́ àmàbọ̀ kò sí ilẹ̀ tí ẹ̀ sú ó mú àrò pé ṣé bílẹ̀ ṣe sú tí ò ṣe sí náà yìí ṣe ẹni yìí èmi àti ẹ mọ́ra ti tẹ́lẹ̀ ni máa ti kọ́ wọ́n kó máa ti gbára fún ní ẹjọ́ mo fẹ́ rí kó bẹ̀ẹ́ dáhùn àwọn to ten ilẹ̀ ti ṣú díẹ̀ bá a ti kọ́ ké bàbá lọ́sẹ̀ láti máa ti sá ń lọ báyọ̀ tí ìròyìn ibùsọ̀ kan tó ti bèèrè pé alákùnfẹ́ bí ní ìbéèrè kan àwọn ṣẹ́ẹ̀mà pé tọ́rọ̀ bá rí báwọn èèyàn bá ti ìrántí ọlọ́run kó tó gun mẹ́sìnì kí lẹ́ kó tún ṣe wọn kó tún tún ìrántí ọlọ́run ti kí lè fi mẹ́sìnì gùn báyìí lóru yìí tó ń bọ́ wá ẹ̀mí mi ni pé téèyàn ló gbé mi ní àbálẹ́jà náà ọlọ́run dákùn ṣiṣọ́ rẹ̀ sọ mi o gbogbo bí ṣe ń sọ kọ́lá ti ṣe dá lóhùn èso ni mi ṣe kárọ́ tara mi lè ṣe gbẹ̀yà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe ìrántí ọlọ́run kí n tó dáhùn náà ó dáàbò rọ̀ dáhùn ní kí má máa tí mà sọ náà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe ìrántí ọlọ́run ẹni ọlọ́run ìrúzú kàbí kẹlìmáàtì láàyè táàmàtì ní kúlè ṣètọ́ni wàhámẹ́tì wà ní kúlè ayélujáàmẹ́tì. bàbùsẹ̀ lẹ́yìn tán ó dé wọn bẹ́ẹ̀ gbọ́n sí nǹkan sọ ni hmm, torí sí ìparí tí mò ń ṣe orí bèèrè tó bèèrè yẹn kò jọra wọn ilẹ̀ ti ṣú tó èwo ni orí ẹ̀rọ ní ayé ìfẹ́ èèyàn kan lè wà láyé yìí tí kò ní sóògùn kò ní síbẹ̀rẹ̀ kò ní lọ́sẹ̀ ṣé àwọn ilé ìyá rẹ̀ ò ní dàlámù ilé bàbá rẹ̀ ò ní máa kà sí nǹkan kan kó sì lo ayé kó lẹ̀ ṣàṣeyọrí ẹlákòóso ṣe ìgbìlẹ̀ ẹlápẹ̀dá mi lóhùn ah! wọ́n á rò pé wọ́n ah! wá padà sí mi pé yóò bá lélé yìí yóò bá ní kìí sí pápá yóò bá ní kìí sí pápá ìròrí ìròrí yóò bá ní ìròrí yóò bá ní èèyàn ní èèyàn ní ó jẹ́ wọ́n á jẹ́ èèyàn náà àdìjọ ń gbé ni ó mọ bí ṣe ń lọ ọ̀gá ṣe sùúrù fún ẹ̀ ayé náà bákan ti máa máa lẹ́jọ́ orí jẹ́ ẹ̀mọ̀ wípé àwọn èèyàn ẹ̀mọ̀ pé kí àwọn tó fi kún owó lọ máa ti délé mò ń sí ìdálóhùn mo sá kọ́kọ́ ń try láti wo bọ́pọlọ rẹ̀ ṣe tó kẹsàn bá délé epo arépo tán kẹsàn mo wá wojú rẹ̀ ọmọ pé mo yọ òun wò mo wá wojú rẹ̀ mo rò pé èèyàn ni bàbá arépo tán ó mo ní tí ìbàjẹ́ ibi tí wọ́n dá wa sí ń gbẹ́nu wa tí ò sí gẹ́rẹ́ fún rẹ̀ wọ́n sì fún ni akẹ́sí lábà ah, yóò bí ní àwọn sí fún wọ́n wá máa ṣe èèyàn wọ́n máa ń dáyà láàmú pẹ́rẹ́ tí wọ́n kọlu ẹ̀ yóò pa ni orin gbọ́n ṣe kí ni wọ́n kọ́ ńlẹ̀ yóò pa ni ìyẹn ni bí wọ́n kọ́ sí wa létí la ṣe kí ni lágbọ́ bẹ́ẹ̀ mo ní tẹ lọ́rọ̀ kádà láti ẹ̀ sọ kò lè lọ ó ní àbá sílẹ̀ rí mi lóòótọ́ ọkùnrin ẹ̀rí pọ̀ gan ẹni ìpínlẹ̀ kò fún ìkótó káàdì ní tẹ́sí ìdáni mo lákọ̀ọ́kọ́ rẹ̀ ní wípé ìbejì tí wọ́n bí nínú ìyá kan náà nítọ́ kan náà mímíìtì ló lè wà láàrin wọn ọ̀kan wá ní bí àpàdà ọkọ̀ ọjọ́ kí ni kò ní gbé mo ní ǹjẹ́ ó rọrùn kárẹ́ ní gbé kàkàrà táyé fún kẹ́hìndé kí ni táyé ṣe láti gbé tiẹ̀ fún kẹ́hìndé. Torí wípé a bí wọn, kádàrà tí kálukú ń bá bọ̀ lẹ́gbìlẹ̀ pẹ̀lú pé wàhálà ọ̀kù làṣẹ yìí, ọkọ̀ dára ó, ó kà máa fi bó ṣe pé ó máa fi hàn wá nì. Tó túnmọ̀ sí wípé kádàrà wa wọ́n ti kọ́ ká tó lélo ká tó dáyé. Ẹni tó sì kọ̀ kí ṣe kó sùn àbógbàgbé. Gbélé tẹ́lẹ̀ kọ́ wà dé yóò wà manipulate pé wàhálà ìkádà látà mú fẹ́lẹ́ yìí àmú ẹ̀fí Mo nítorí pé kátàrà tí ò wúlò fóní nǹkan lẹ́nu nǹkan òṣèké ni tí ò rí lò bóò ló ti wúlò fẹ́lò mi. So mo ní job orientations àwọn àgbọ́yé kan tí wọ́n gbé sọ́pọlọ wa táàrá lè dìbọn rẹ̀. Ká sọ pé a nínú àbí wọn òbí wa sórílẹ̀-èdè yìí ni. Wọ́n fẹ́ lẹ́yìn àtàwọn yìí pé ẹjọ́ wọ́n ní mo èyí mẹ́ni tí ò jí bẹ́ẹ̀rí oríṣiríṣi tó pé wọn ò bá ti rí kò sì ní kàkọ́kọ́ ẹ̀rí kò mọ̀ kẹ́yìn sẹ́yìn ẹ̀rù kẹ́kẹ́ òfin bà á ẹ̀rù kẹ́kẹ́ òfin ni òun bà á tó yẹ kí wọ́n bá mi àwọn ẹ̀ orí rẹ̀ lé kálọ́ ní orí rẹ̀ lé. Wàhálà ọkùnrin láṣẹ yìí ọ̀dàrà kò dá ọmọ nìyẹn lórí gbogbo bí ó ti láyé rẹ̀. ọ̀dábàwú ó lo àkókò àsìkò rẹ̀ ó gbé ojú síbi tó yẹ kó gbé sí ó gbé mú tó gbé sí ó jẹ́ ká wa ó ń bẹ́nu àwọn ara wa tí ó máa ká máa change máa ogun ayọ̀pọ̀ wà kò ní sí change awọ ẹsẹ̀ wa bá a ṣe wò ó lérìn kò kò ní ya ni kò ní bàbá ìwé ni tí ó àwọn olùmọ̀ wa tún lọ sí wọ́n ní ọmọ lóore fún yẹ kí yóò máa fẹsẹ̀ rìn jẹ́ tutẹ̀ tí wọ́n dábàá gẹ́gẹ́ ni wọ́n ní àti gbogbo organ ti wa wọ́n pè dára nu àgbésájà àtẹlẹsẹ̀ àgbàmọ̀ àgbàmọ̀ sí àwọ̀. Wọ̀mọ́lá ọkùn lájẹ́ ìrìn ń tapọ̀ tààrà òun lẹ́kọ̀ọ́ الحمد لله وكل الحمد لله سبحانه إيه؟ وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك نسبة صلاة الإسراء قل قل صلاة الحمد لله أكبر آه، فلان كما هو أكبر فلان لم يتخذ ولدا wípé kò mú ẹ̀dá kanú ẹ̀dá rẹ̀ kò mú lọ́mọ. ó bá ti mẹ́ta kan lọ́mọ kí láàmú ẹ̀kọ́ pété yẹn. ẹ̀sùn ẹ̀ka sọ ó dàgbò sí ni ẹ̀ ó ti lè mọ́ áfíríkà àkíní náà alálẹ́ ní ìsìn ó ti tọ́lọ́ sí ìdádìdè tí ń lọ owó kwara ẹ̀já ó dà kí ni constitution sọ àyàbẹ̀rẹ̀ sẹ́gbà ọ̀rẹ́ òṣèlú àgbẹ̀jẹ̀ mẹ́jọrù fún àìgbò sí bí ẹ̀kẹ́ sí ẹ̀kẹ́ tó mọ̀ yàn bí àárọ̀ tí wá sálà àwọn ẹ̀rẹ́ àásọ̀rọ̀ tí wá ní wọ́n ní ni ló ń lọ akọ̀kọ́ kí ni ẹ̀sùn wá lápá àwọn rí ti wá pọ̀ ọmọ ẹ̀ ní tó àwọn akọrin tí sábà lọ mú nípò mi tí ò bá ti jẹ́ ní kwara sọ kí ni wọ́n ṣe rẹ̀ ọ̀tà bù sí wọ́n kọ́ dẹ́dà bá ti lè mú ẹ̀dá kan nínú ẹ̀dá rẹ̀ lọ́mọ sínú o. Lábíà kún láwù ṣẹ̀ríkù fún mi, ìjọba ti bá ayé, نعم ولم يكن له ولي من Ọwọ́síkú èèyàn kan tó sọ́pàájì rẹ̀ níbi àìlé bí àbùkátà kan, yá àwọn ẹrù mi kan tẹ́bí kan ẹ̀hùn, mo sì wá káàdá lánú ilé bí àbùkátà wọn. Lámíyẹ́kùn láwù wà ní yòó alárẹ̀ṣe, wà ní yòó ọ̀rẹ́ kan nínà gúnmì torí pé kádàrá. Wọ́n tẹ́ bí mú tẹ́ bí rà. Tẹ́ bí mú tẹ́ bí rà. Ọlọ́run àjíwá àti ọ̀rẹ́ ká mọ̀ ìyẹn ni pé áá ah, èèyàn kan náà ló kẹ́ gbogbo kíní èèyàn kan ló kọ́ gbogbo lé ẹgbà ni áá ah, ẹni yìí ó dé kíní. Wàhálà ọkùnrin ńlá ṣe rí واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا

arínúmárò amẹ̀tọ́mẹ́sẹ̀ aláìnígbàgbọ́ nínú oore tó bá dàda ṣe fún tí ò lè lu ọpọlọ rẹ̀ ẹ̀hẹ̀rù mi ń dú ní kì í àríhà máa ti sọ pé gbogbo kìíní ìrìn àjò náà fẹ́ni tí wọ́n dòun ni ẹni tí ìran òun ni ẹ̀hẹ̀rù mi ń dú ní kì í àríhà àwọn ẹ̀dá kan tó mú omi ìkírí àkọ̀sọ́lọ̀ wọ́n ní omi ìpànsìn wọ́n ń sin oorun àwọn èèyàn ń sin oorun dísìn àwọn èèyàn bẹ odò dìsí látọ̀dún mi lú ní àlìhà gbogbo tí wọ́n tẹ̀mọ̀ yẹ ẹ̀dá ni wọ́n láyé kùlùkùn nà ṣe àgbogbo táwọn láyé kùlùkùn nà àwọn ò lè báńkì kan wọ́n ò lè báńkì kan ṣe à nínú gbogbo onígbà wọn ò lè Wàrún fi òkùnlẹ̀kùn. Wàrún fi òkùnlẹ̀kùn. Ọjọ́ àwọn tí wọ́n sì yẹ ẹ̀bá tọ́lọ̀ ń gbá ni wọ́n. Wọ́n ò sí nígbà kan, ìgbà kan náà gẹ́gẹ́ ni wọ́n bẹ̀. Ìlédè fún gẹ́gẹ́ bí wá. Tí ẹ bá wo báwo ìyẹn ti ń sọ̀rọ̀ nípa àwọn colonial master, àwọn fẹ́ra pé bí wọ́n ti mú wa lọ lórí ilẹ̀ aláwọ̀ dúdú, a rí pé wọ́n sábùsí fún wa. Àti irọ́ ni, ah, amóògùn amókìní kan kìní kan mọ́ògùn ògùn bẹ́ agbára wà kìní kan nígbàtàwọn amúnilò wa bí àmọ́ sáájú kàwọn ni wọ́n jẹ́ kéékèèké káàkiri múyọ̀ látòrí òkun láàrin ìdè she is hot is good wọ́n sì mú gáàsì yíyí wọ́n láti fi hàn wá bọ́ọ̀lù ogún wọn wà lẹ́jọ́ yẹn ajẹ́ tí gbogbo agbára tí ń bẹ lábà aláwọ̀ dúdú tí wọ́n rò ó yẹ káwọn fi sìn wọn ò rí kankan tó lè dáàbò bò lọ́wọ́ wọn wọ́n wá mú ọmọ nìyàn wọ́n wá sọ wá bí ìṣẹ̀lẹ̀ lọ kẹran wá láti ilẹ̀ haúsá á ta òkun sí mímú lẹ́sẹ̀ atọ́rùn ọ̀sùn wọn papọ̀ báyìí ẹ bá bá ti sọ ẹ máa sọ bí ti sún wọn bá bàbá wọn lára nù. ọgbẹ́ òrẹ̀ sí láyé ẹ̀ka ọ̀pọ̀ fún ègbó pé ègbó á ah, Bẹ̀rẹ̀ ni ni, ó máa rẹ́rìn lọ, wọ́n rí yóò o. Wọ́n ò rí ẹṣe, wọ́n bẹ̀ kó èèyàn lọ, mo ní kò kára ẹ̀ sí. Wọ́n kó èèyàn lọ. So, láti mọ̀ wípé agbára tí ẹnìkan ní ṣe. واتخذوا من tó jẹ́ pé láyàkùlùkù nàìjíríà kò lè bá kankan láti bí ó lè bá kankan ni ó yẹ kó jẹ́ yíké ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá ó ti ní tó náà máa manufacture wípé tán àwọn àṣẹṣe o àwọn náà ṣe kí ni o wọ́n ti ṣe ṣe pọ́ǹpù ní kánikánṣe àti kí wọ́n ti drone àbí kí wọ́n ti solar power dẹ̀ dákun làkàrà bàbá ní kí wọ́n ti solar power ìwádìí máa ń lò kó wọ́n ṣe kankan láyàkùlùkù nàìjíríà wọ́n lè dá kankan. Ìyá wa kan ọlọ́bàá foríjì wọn, bá fi wọn, tí sọ wọn kó pọ̀ kọ́mbà mọ̀ wọn, wọn gbé tí tó bí bọ́ba dẹ́dà. Oye, ìjọ tí ìyá yẹn tí kàn ní kí tó tẹ́lẹ̀ tó jẹ́ gbọ́ nípa wọn tẹ́lẹ̀, wọn mẹ́yìn ti wa, wọn ni à, á kò sọ máa ń ó ti lè délé wa, obìnrin ni wọ́n, ó ọkọ wọn, níbi tó lọ ń gbà Akíkílódé tí ò ṣe bá wọn ọmọ méjìlá ló bí gbáko ìkáṣẹ́ òdúró. Ìkáṣẹ́ òdúró ni òdúró. Ẹwọ bàbá lánàá, wọ́n dá a pọ̀. Àwọn àrò pé kí wá fẹ́ bí bá àwọn èsì máa ṣe nù, máa ṣe kí ni? Máa bọ̀ lé. Àwọn èèyàn lágbára, wọ́n pé àwa rẹ̀ mi lè gùn màmá yẹn lọ́mọ. Eré ajá mú ọlọ́dún kan tó lè kí ni? Wọ́n ọlọ́mọ, kò sẹ́ni ọjọ́ lórí olùgbùn ọ̀yà mo mọ dókítà kan tí ó bá tí ó bá lè mú ibà bákan lè fọwọ́ mú ibà lójú ìyàn báyìí ó lè fọwọ́ mú ibà ó bá sọ pé wọ́n sọ pé jẹ̀sí ẹ̀ ẹ rò pé ó fẹ́ ó fẹ́ ṣe àtùmọ̀kápà àbó fẹ́ ṣe ó fẹ́ pòdì ẹni lóògùn ni ní tọ́lá ní kóde kí ni ó jẹ̀dé mo mọ̀ ilẹ̀ bàdà lọ́wà ó ní owó ní ìṣẹ̀kẹ̀rẹ̀ ni ó má sì rí bàbá ẹ̀ pé lọ́pọ̀ tí ó ṣe gẹ́gẹ́ rẹ̀ lọ́pọ̀ máa bọ̀ bí ẹni tí kò jẹ́ náà ń dó náírà ẹ̀ wọ́n rò pé náà gbogbo kan lọ́ba kẹ́ gbogbo lẹ́nu sọ̀rọ̀ rẹ̀ lọ́ra àmọ́ kìíní kan náà ló gbé ajá jẹ́ o kọ́kọ́rọ́ kan náà ni o fẹ́ẹ̀ wọ́n rò pé ah! ti ní owó gan amáré ó ti wà rárá. Ọgbọ́ ìṣọ́lá ààrẹ kò bí pé obi rárá. ni, ọgbẹ́ ni, alábẹ́, kò rárá. wọ́n ọ̀rọ̀ yóò máa dára wọn kọ́ máa fi tí ò tó ẹ, ìjọ máa mú ẹsẹ̀ rẹ̀, máa ẹgbẹ́ rẹ̀. Wàhún yóò òun náà wà mú يملكون لأنفسهم ضرا ولا Ọba múra ara rẹ̀ ń káwọ̀ èèyàn sí yẹn, wọn ò lè dáàbò bóra wọn. Tẹ́tà burú bá fẹ́ wá sí àwọn, wọn ò lè lókè ní, wọn lè dáàbò rẹ̀ bò. Ìtumọ̀ ẹni pé ń kọ́ wọn máwọ̀ èèyàn sí nǹkan ni pé bàbá ẹ̀ ti wa wá nǹkan sí gbẹ́kúdé. Ẹni ká wá gbẹ́kúdé lọ́dọ̀ rẹ̀, ikú ní ọ̀pọ̀ pàkóso kó rẹ̀. <laughs> ni? Ni ó pa wọ́n ní pé kò ní dáàbò bo rẹ̀ wọ́n ní ságírí tí ò bá kú àṣùgbọ́n ikú ló pa á báwo lẹ kára ẹ̀ láàmú onídìí àti mọ̀ bàmú lórí àwa bí ti káàkiri ọ̀rẹ́ wa kan ní abá kẹ́lákun bó mo ti lè rí ọmọ òṣèṣe tí ò tẹ́jú ni tí ò sì lajú Yorùbá ẹ̀mọ̀ tún bẹ̀rẹ̀ ooo ọmọ òṣèṣe tí ò sì lajú Bàá kí ló kàn pẹ̀lú ọmọ òkè tó ti òkè ìlàjì. ya kúrú lẹ́ni àwòrán lọ́rọ̀ wàlá. Láyọ̀ mi kú lẹ́ni àwòrán lọ́rọ̀ wọn ò lè dáàbò bo ara wọn. Wọn ò lè dáàbò bo ara wọn. Wàlá nẹ́fẹ̀ẹ́ àná, ó làwọn ò ní àrùn tí kan, wọ́n lè ṣe fúnra wọn ẹni tí ò lè dáàbò bo ara ẹni ó lára sí tó lè ṣe wà láyé mú ní kú lámọ́ ìta wà láyé mú kú tọ́ka lójú ma lọ láyé mú kú ẹ̀rẹ́tẹ́sí ni mọ̀lọ́rì ni láyé mú kú kò lè dá láyé mú kú kò lè ní kàpá ìtumọ̀ ẹgbẹ́ wọn ò ní lónìí kò ní ní lọ́la kì í ṣe pé wọ́n padà ní lọ́la pẹ́yẹ́yẹ́ láyé fi kú na mọ́ta ìkápá pé ọkù láyé lọ́la kò sí lọ́wọ́ wọn ìkápá pọ́sí kí ni ọkù láyé lọ́la kò sí agbẹ́dọ̀ ní àgbọ́ yẹn gan mọ́ta pé èèyàn yóò kú kò sí ìwádà àyàtà mọ́ ìwádà sọ pé lábájá mọ́kù mọ́ kò sí. Wàlá nùṣúrọ̀. Wàlá nùṣúrọ̀. Wọ́n tàbí ìwà kú òní jí ẹ̀dìdì complete clear fún wa lórí ẹ̀. Just of recent, the foreign minister of Saudi Arabia don declare announced. ṣe pé Amẹ́ríkà má wà náà. Má wà bó má wà náà. Béèzì rẹ̀ tó wà ní Riyadh tí Iran ṣe kíni tó fi bọ́ǹbù fọ́ńdò níhùn. Má ṣe kíni má wà. Má tó kọ́ má. Kí ló dé bá mi ní má tó kọ́ má? Má wà á. torí pé mo rò pé ó lè bá gbogbo wa ó lè mú ọ̀gán tó lè bá gbogbo ara rẹ̀ má kí ni àjẹ́ wípé ààbò kátà rẹ̀ má. Báyọ̀ ọ̀rọ̀ Ukraine àti Russia sí fire. sí pẹ̀lú èèyàn kan. Ọ̀rọ̀ yìí. torí tí kò rójú ara ẹ̀ má olówà lẹ́yìn Ukraine wọ́n wá rí fọ́nù sí sẹ́jú ní méjì tẹ̀yìn wọ̀ mí lẹ́nu ọ̀gbẹ́ni jagoba láyé mú ikú náà ní àwùjọ ìdọ́rọ̀ fúnra wa wọn tí nira ká jẹ́ wọn ò lè kọ́ra wọn lẹ́lẹ̀. wọ́lá nẹ́fà. wọ́lá nẹ́fà. gbèlè tí wọ́n sáfà ní kan wa. ànábì sallallahu alaihi wasallam ó ẹni kúlá àmúlíkùlí nà sí nàfàm wàlà àdọ́rà ẹ wá o bí mo ti dá ànábì ọlọ́run mi ò ní kápá fẹ́mi ara mi kí ni ra àkàmọ́ sàmì àbí kò ló jẹ́ tèmi kàlọ́ òkun tó àlàmùlùkọ́ ìgbà a sọ pé mo bá nímọ̀ kọ̀kọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la látàkìtàrùtù mi nàlẹ́kẹ́ èmi yóò rẹ̀ ò bá tọ́jú wọ́n máa mẹ́ta ní ẹ̀sùn ìnira kankan àkàmọ́ mo máa ń lo àyà yẹn lọ́pọ̀lọpọ̀ kan lágbọ́yé mi ó ní pé ká sọ pé ànábì mọ̀ sí àyíṣà ò ní bímọ ni oníṣẹ́ kí ni kò ní fẹ́ orí tó ń gbọ́dọ̀ sí bí fátímà tán kí ló sọ fún yàrá kọ̀díjà ọlọ́run ṣeun nígbà tí ó ti bí mélòó kan tẹ́lẹ̀ sọrí léyìí gbogbo àti ọba wáyé lẹ́yìn rẹ̀ òun ní gùn lẹ́mí o gbádùn lórí kí ni adó lórí Mara àwọn ti lọ àfikọ́ tí mẹ́ nìkan. Ó ní ìjàpá, ó tẹ̀sọ́ fún ọba adẹ́dà, láti pé ó lè wá láì jẹ́ pé ọlọ́run bá fẹ́ mi. Mo wípé ọlọ́run àìsà lọ́mọ. a question Wípé ǹjẹ́ ìmọ̀bí gbàgbé àìsà ṣe ọmọ fún. ọlọ́run ò gbà ní. sọ pé, ìrẹ màmá èrè kí ó ṣe gínú kí fọ́ kí ló ń sọ fún àìsàn lọ́mà ó ní pé ọmọ nìkan kọ́ ló wá sí ilé ọkọ̀ sí ọmọ nìkan kọ́ ọmọ nìkan sí ṣe obìnrin àwọn obìnrin torí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀ táyì fún wa ni ó bí lọ láti rí obìnrin Ah, kí ìbájẹ́ lágbájá ayé ìbá ti dàrú ọ̀nà ayé mú na mountain wọ́n ilé ẹni táwọn èèyàn sìn wọ́n ń kọ́lọ ọpẹ́ ẹ̀ òun náà lágbára fún ọ̀láyé kò sí lágbára máa bẹ títí dì sìn kí ló pe olóyèrè Israeli ẹ̀yìn lórí social media wọ́n ní kàn jáde sáà mẹ́bí tó wà jákè mẹ́bí tó wà so orí pé ayé ti sún wọn náà láì tó bá tó bá lé kàkà kan kọ́wọ́ jáde wọ́n má sì dìgbà kọ́rìn sírí kọ́rìn pàǹdà Donald Trump kọ́rìn nínú rẹ̀ kí ní ṣe kọ́rìn kẹ́rìnkáwò ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا Àpọ́pọ̀ ọ̀rọ̀ yìí ó ní kọ̀ọ̀kọ̀ yìí pé kò sẹ́ni lè ní àmà bù lè sẹ́ni tó lè ní àmà bẹ. Ayábárí ò ní ká tuntun. Wàlá yọ̀bí múlẹ̀ máa ń sàwọ̀. Wàlá àyá náà wọ́lá lùṣù ẹni tí ó sì jí wa kí ọ̀pá gbogbo ẹ̀ǹbẹ̀ lọ́wọ́ ẹ̀ tó yẹ ká máa sì tó lẹ́tọ̀ọ́ sí òun náà ni Allah ní ṣúwọ́ ẹni tó gbé wa dìde ní kàtà àbá kúta tí ó jí wa tó yẹ gbogbo ẹ̀ dìde láti lọ bá olè kan ṣoṣo ni Allah subhanahu wa ta'ala òun lẹ́tọ̀ọ́ sí sùn náà. وقال الذين كفروا إن هذا إلا رزقه وأعانه عليه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ذلا وزورا وقال الذين كفروا nígbà tí àwọn tọ́lọ̀ bá dẹ́là ń bá sọ̀rọ̀ yìí kí ló dé bẹ́ẹ̀ tó tọ́lọ̀ ó yẹ wọ́n challenge ọ̀rọ̀ yẹn àmọ́ nígbà tí wọ́n rí challenge wọ́n padà sí dáwà ìtọ́lọ̀ ọba dẹ́dà sọ kalẹ̀ fún ànábì abẹ́jẹ́ kí ni ó abẹ́ di bọ́ǹdì àti òun rọ́rọ̀ ṣáájú yẹn tí òun rí di bọ́ǹdì ẹ kò sọ àwọn nǹkan kan ìgbà wo sẹ́mi sábà gbàgbé kí lè tẹ̀sí wa ń bẹ̀rẹ̀ ilé tó dé níjọ́ tí ànábì Ibrahim tó sáyèrè àlẹ́ sàlá tó sáyèrè kí ló fẹ́ pẹ̀lú èrè tó tóbi jù ó sì mú ọ̀ọ́tí àti obì kan. Bàjẹ̀ aláhùn jùzáàdà ìlà tẹ̀bí aláhùn ilẹ̀ ilẹ̀ rìnjẹ́ wọ́n ni mo mẹ́ kí wọ́n wá bá ọ káfílẹ̀ màtàwà sí ìsọ́lọ̀. So, owó kò wọ́n ni, adẹ́gbogbo tí ọba adẹ́dà sọ yẹn, nígbà rẹ̀ tó ní ká àmọ́ nígbà tí wọ́n wọ́n gbọ́ wọ́n fọmúlà dọ́ọ̀jì rẹ̀ tó rọ́ náà wọ́n wá padà wá kọ́ lẹ́lẹ́bí iná káfàrú aláìnígbàgbọ́ wọ́n wá sọ wípé iná ilá ìfòlẹ́ bẹ́ẹ̀rí kùránì ti ń kà fún yín lẹ́nu wọn o iná ààrà ó ti ń kà fún yìí ìlà ìfún ìfọ̀rọ̀ àdáparọ́ kan ni ká dúkọ́ ló kàn fọmúlẹ́tì ẹ̀rọ àkótá ọ̀rọ̀ ilé rí báwọn káni èèyàn kan olókà jòkó wọlé sóyínká tó bá jòkó ní máa gbékí ní o ní máa kọ lítírẹ́tọ̀ fọ́kọ̀ orí eléyìí àti kún ní ìpàrà à Muhammad ló dá akúrẹ̀ lẹ́nu wa tí kún ìpàrà òun ló kọ kìíní ń rò sọ ni Wàhánàwó àlèyí ìgbà títún kọ kalẹ̀, àánàwó àlèyí àwọn ẹ̀jọ́ kan tó kó lápá ìyẹn ni pé ọmọ iyọ́ ìtọ́bẹ̀kọ̀ ni pé ọmọ iyọ́ lẹ̀ lọ báwọn ìyẹ̀wù dí láti gbà nínú àtàwọ́rá àbínú ìjìnlẹ̀ common àhàrù àwọn kan sọ̀pọ́ọ̀tì rẹ̀ wọ́n sọ̀pọ́ọ̀tì rẹ̀ lórí tí ìgbà fún yẹn. Àlọ́ zulman wà zúrọ̀ ó tí wọ́n sọ yẹn àbòsí ni ìyẹn ni pé wọ́n bá wọ́n làṣẹ yìí tí rẹ̀ ìmọ̀ òde yìí ọ̀rọ̀ tí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ò yẹ ká fi sọ́dọ̀ ànábì yìí ẹni kí ló pàtó bá dára ti falábò sí ròyìn wọn wà zúrọ̀ irọ́ sì ni wọ́n pa ìyẹn ni pé wọ́n mú òótọ́ wọ́n wá mọ̀ mọ̀ parọ́ kí ni wọ́n ti wọ́n pa ìyẹn túmọ̀ sí pé ẹni tẹ́ ẹ sọ pé ó ń rún jọ yìí àwọn kan sọ̀pọ̀ọ̀tì rẹ̀ nílé kí ni ó fi ń ṣe ẹ mọ̀ dájúdájú wípé ìjọ tí wọ́n ti bí kò tíráàbù pọ̀ láàrin yín rí ẹ̀sùn wọn máa màdájú pé jọ́sẹ̀ bí àdébọ̀wà Muhammad sọ́lọ́lá tó fi dàgbà tó fi dọ̀dọ́ ẹ̀ bá níbi títí ń fọwọ́ pọ̀ bírísì mú fúnra ara ló lẹ́ni tí ò mọ kalẹ̀. wọ́n bá tàbí gbé dìde fílẹ̀ ọmọ yìí náà. láàrin ọ̀pọ̀ nínú ọmọ ẹ̀kọ́ màákà àwọn alẹ́ni táàrùn sí ẹni tí ò ní mọ̀ ẹ̀kọ́ màákà ni ìyẹn ni pé there are more than one day ọwọ́ òní sọ́kùn sọ́kùn báyìí àwọn táà náà ti di tó ti pàwé kàmọ́ bó apá tí a ọ̀gbẹ́ nìyẹn tí a bá ní bàbá ṣe rí àmọ́ ìwé kan ní ìsìn ìta ìgbògbó mi wá lé nílé dì náà wọn ni torí wọn nù wọn ní àyà wọn

àwọn èèyàn mọ̀ wá àwọn tí wọ́n lè jọ sáàbù mọ̀ wá wípé iṣẹ́ tí wọ́n ṣe gbẹ̀yìn ni ọ̀njẹ́ ààrẹ èèyàn kan kọ́ wá sọ wípé Muhammad kí àkọlọ̀ náà kó máa bá nígbà tó kọ́ máa ten years ó lọ ní iṣẹ́ wáyé nígbà tó kú sixteen ó lọ bí báyìí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lágbájá ó dà wà náà tí máa kọrin ó máa lẹ́bì lákọrin rí mo ti jẹ́rí sí àwọn kan gbajú àní kí ló lákọrin àwọn kan wà tó akọrin ọdún wọn ni akọrin ọdún orin yẹn orin tó máa háì jù tó tóbi jù tó tóbi wọ́n wà lẹ́bùlẹ́ márabó kalamata tó bá mẹ́rin ẹni tí máa kọrin bọ́ tó bá ti dé kọrin àmì ṣẹ̀mà tó dé ọ̀dọ̀gbọ́n ni láti ronú yóò dé kíni yóò kọ̀ nǹkan lẹ̀lẹ̀ ó wà ní àwọn ṣó àrà tó wà fún àjẹpẹ́ ń tẹ̀sọ yẹn rúlmẹ́n àbòsí ni wàzúrọ̀ àdápàárọ̀ èyí gangan lálábòsí ẹ̀ ń karọ́ ìjẹ́ ìrọ́ mi kẹ́ẹ̀sì mà dáadáa نعم وقالوا أساطير الأولين اتكتبها فهي تملى عليه أليس البروجيني وقالوا وتصفق أساطير الأولين تهري كما ó fẹ́ràn kó mọ̀ sọ̀tàn ìsànyẹ́ àárí tí ma ń jòkó táwọn àgbàlagbà kan èsì tó tọ́ra á wọ́n bá ti jòkó tí wọ́n lọ́wọ́ Kọ́tà ìmí ìwà tó jẹ́ pé ìdájí ní ọ̀lọ́gbọ̀. Àyíyá tó ń la ààrẹ ìmúkẹwà wà àfíìlà. Wọ́n á máa dákọ fún ni láàárọ̀. Ìgbà míì wọ́n lọ dákọ fún ní pé nírọ̀lẹ́. Aláwọ̀ kan ìgbẹ́ láti mọ̀ sí àtìlẹ́ kí ó ń gbà méjì láàmà ṣe kí ni láàmà kẹ́kọ̀ọ́. Ẹ̀yìn ọ̀bá ti lè kẹ́kọ̀ọ́ láàárọ̀. Ẹ̀kọ́ di ní ìyálẹ̀ta. Ẹ̀kọ́ kí ni kò lọ kẹ́kọ̀ọ́. Àsìkò kẹ́kọ̀ọ́ dùn nù olóyè mi kàá kiri system of education Nàìjíríà ti wáyé bí ọmọ lọ school látago mẹ́jọ látago mélòó látago mẹ́rin irọ́ mi irọ́ yẹn mẹ́jọ àtàrà wa irọ́ mi irọ́ mi ọmọ lọ school látàárọ̀ ọmọ ọdún mẹ́ta wá wálé láago márùn-ún ẹ òkè kí Torí pé àwọn ọ̀tọ́lẹ̀ education yìí, arákùnrin kan já gbogbo ayé láyà, ọmọ ìsẹ́yìn ni bàbá ìrìnmà ní ṣàlẹ́ kan dáadáa rẹ̀ ìgbé sọ́là. Ó bí ma márùn-ún, àwọn márùn-ún lọ primary wọn lọ secondary school. Kára àwọn èdè kí ni, mo lọ primary wọn lọ secondary school. Gbẹ́nu wọn wá lọ jàre inú ilé rẹ̀ gẹ̀gẹ̀ home schooling àwọn méjèèjì ti márùn-ún ti wà yunifásitì ẹyọ kan ṣoṣo tó kù báyìí òun yóò dẹ̀tẹ̀ wà yunifásitì mẹ́rin lókù ti wà lókè òkun ó wá ní wò sí ìparí secondary school kíkọ́ àwọn tí ń dáṣẹ́ ṣe ọmọ secondary school ó ń dáṣẹ́ ṣe ọ̀rọ̀ o ọmọ secondary school wa ń tó lè mọ̀ dáadáa tó bẹ́ẹ̀ ní lójú ní pé o lè tẹ fóònù gbogbo application bẹ́ẹ̀ lè fi báyọ̀ sọ̀rọ̀ ó lè kí ni ó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ bá búlọ́ọ̀kù rẹ̀ ní WhatsApp yóò lọ wo Instagram gbogbo ní ìsọmọ́nù orí kí èmi orí sáfẹ́ ẹ̀kọ́ wa nígbà àwọn tí a bá gbà náà primary school àwọn obìnrin wa wọ́n máa ń lọ fún mechanics àti fún ọ̀lọ́mọ́ nìsín wọ́n rùn kan sọ gbogbo ẹ̀ àwọn ọ̀rọ̀ pé ìjọ́ wo kó la bá dé bóòlù àti dórígun ẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń sọ anábì sọ́lọ́ lọ́wọ́ àlè ọ̀tọ́lá ó dé kí ni kò má kọ kò má kà ẹjẹ́ fún alẹ́ yẹn. nípa anábì sọ́lọ́ lọ́wọ́ àlè ọ̀tọ́lá nígbà tí Jibril yọjú sí lákọ̀ọ́kọ́ ó wá rí láti èyí tí wà láde tí ò mọ bó ti kọ́ńpírẹ́ǹdẹ̀ tí a mọ̀ pé ó bá yàwá ìyàwá kọ̀díjà ó bá sọ̀rọ̀ pé wàhálà dé ìyàwá ní kílò rí ṣàlàyé ẹ̀ fún mi àbáwọ̀ yẹn náà sún gẹ́gẹ́ bí àgbàlagbà ó lóye ó bẹ̀rẹ̀ sóòlù lábá ó rò pé ọ̀rọ̀ yìí já lọ bá àwọn tí wọ́n mọ̀ nípa àkọọ́lẹ̀ ìtàn tí wọ́n mọ̀ nípa àtàn dáadáa lójú ó mu lọ sọ́dọ̀ wárakàtà ọmọ ẹ̀nà òfàl níbo sọ́dọ̀ wárakàtà ọmọ ẹ̀nà òfàl kí ni wárakàtà ó ní ilẹ̀ bàbá ẹ̀dọ̀ lọ́wọ́ àdéhùn fàyè nítorí bọ́kà àríwọ̀ mùsùlùmí ó ní ọ̀nkú mi kan wà ọmọ ń kà ó sì máa ń kọ níta ìkàwé ní ìṣáájú níta tíra ìṣáájú ẹni tó lọ bá nù. ìgbà tó wá dọ́dọ̀ rẹ̀ nígbà náà sọ ọkú ẹgbẹ́ ń tẹ́ẹ̀ka ẹgbẹ́ wá kí n kàwó orí kọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ kò mọ́ ẹ̀kọ́ kó lẹ́gbẹ̀ẹ́ kò mọ́ ẹ̀ka the true story kábẹ́ẹ̀dì sọ̀tọ̀ lọ ẹ̀mí èjì tó jáde mẹ́ta ó jáde kìí sí kóta jáde ó bọ́ òkú rẹ̀ jáde ni wọ́n fẹ́ máa ń fẹ́ lọ then say just a man lẹ́yìn àbá lọ náà yóò kọ́ adúdú gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìkọjá sí ẹ̀dí kọ́ ní kí ni o ṣé ó wà gba doctorate kí mo pè phd holder ṣé ó wà gba ní ìsìn ó lè gbà torí kẹ́nà alukur'an lásán súrà kan náà lùkọ́ ó lè gbà kí gba phd ọ̀là phd lérò làwọn afa ànábì o phd lérò la fẹ́ fún àbí professor la fún lórí ẹ̀dá fún professor lórí kí ni emeritus wọn lábàkùnrin kan gba professor lórí ìyẹ́ apá ọ̀tún ìsinsin ìṣẹ́ kíláàgbé apá ọ̀tún ìsinsin. èèyàn kan ṣe inaugural lectures lórí kí làwọn factors tó lè mú kí ọkùnrin lè má lè pàfọ́ọ̀mù tẹ́nu eléyìn nìkan ni akẹ́kẹ́ mi náà ti gba kò sẹ́fọ̀ torí kẹ́kẹ́ ara pé mi náà jòkó kalẹ̀ àti ìṣẹ̀lẹ̀ kí mi sọ tó pọ̀ dáadáa lórí ẹ̀ ní àkọ́kọ́ rẹ̀ ìbànújẹ́ ni ó jẹ́ ọ̀kan kíláàgbé ìbànújẹ́ ni mo ti bẹ̀rẹ̀ mọ́mù ìrọ̀gbọ́n rẹ̀ ọlọ́run ṣe mo ti láwọn dọ́kà tó sọ fún mi ti bẹ̀rẹ̀ lẹ́nu yìí gbogbo tí ìjẹ́kọ́pọ̀ ló ń tara jọ obìnrin ní máa fà kí wàhálà bá ti pọ̀ kí pẹ́ṣọ́ bá ti kí ni tó bá ti pọ̀ gbogbo títí ìpẹ́ nípa gíga nísẹ̀mí ayé wa tí ò fi sí lọ́kàn lọ́dà ara wọn bàbá wa lánàá nípa àgbẹ̀sọ̀pọ̀ lọ ìdíkínú ó ju ọpọlọ yìí lọ kí ló dé wọ́n fi ṣe ojú òyẹ káàrò àdíkí àárò anábi sallallahu alaihi wasallam nothing years wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ bí rẹ̀ wọ́n mọ̀ jíjẹ wọ́n mọ̀ mímú wọ́n mọ̀ ìrìn rẹ̀ wọ́n ò tiẹ̀ wá sí àmọ́tò parọ́ yìí fún àbábàdà wa mọ̀ ọmọ láti pèsè rẹ̀ kí wọ́n lè fún ní al-amin, a trustworthy someone. Ẹni tó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ jù. Àwọn olùkúnyàn ní alùfọ̀kànbalẹ̀ sí, olùfọ̀kànbalẹ̀ yàtọ̀ tẹ́ni tá a ti rí pé, ah, eléyẹ̀ ni báńdì ọ̀rọ̀, ó ti wá lè jẹ́ pé òun lè وقالوا أساطير الأولين اكتتبنا فليكم لا عليه بكرة وأصيلا wọ́n ní ìtàn àwọn ẹni ìṣáájú ló wà bí rí pé wọ́n máa kọ́ fún ó tà àwọn tó máa ń pàpẹ̀tọ́ rẹ̀ lókèrà táwọn a máa kọ́ fún láàárọ̀ àti nígbò nírọ̀lẹ́ ó yẹ káyé èèyàn kan tí ó kọ́ ẹni tí ń kà á fún mọ́ní dọ́kà pé ó kí wà wà wà ìwọ ló ń ṣe kí ni ìwọ ló wà máa ń tọ́ àmọ́ ọ̀rẹ́ àti mọ́ lónìí. قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما قل صفوا tí ò bá yé wọn ó ń bà wọn láàmú ni àrùn dáadáa òun ẹni tí ń sọ kalẹ̀ fún ọ̀rùn mẹ́rin ẹ má rò pé èèyàn ní kà á fún yẹ kọ́ ní kà á fún alẹ́bí àrùnzádàwò ẹni tí ń sọ tíra yìí kalẹ̀ ẹni tí ń pàtà yìí fún ẹni tí ń fìmọ̀ yìí mà kálẹ̀ ni ẹ. alẹ́bí yára olùrọ̀bí pàrọ̀ àwọn. ẹni إنه كان إنه كان غفورا رحيما ẹni tí àti gbogbo kan bẹ lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀lù yóò ṣe rí ọwọ́ ẹ̀ lọ́wà so ó dẹ̀ fi ma gbogbo tánàbí bá fẹ́ mọ̀ láwọ́ sọ harvard wà láàrin ìhún wọ́n ní kò fẹ́ sí tánàbí ò fáwà kò fẹ́ sí kí nǹkan kan bẹ tí ó ṣẹlẹ̀ àbíkẹ́ káwọn onímọ̀ nípa rẹ̀ láyé ànábì tó ìyẹn túmọ̀ sí pé kò sí tó yẹ káàmẹ́bì òun mà nínú tó lè wúlò fún wa tí ò jẹ́ pé ọmọ rẹ̀ ṣèkí ni ó ti sì máa ẹlọ́pẹ́ láàmú dára wa láàmú sí èyí tá a máa dáa sí lòókàn bèrè kọ́ máa wá kiri kiri kàkà kiri ẹ̀dá kò gbọdọ̀ wá mú sáwà òrùka tí Sulemana fi lu àwọn àlejò rẹ̀ èyí tí wọ́n fún ọ bí ìṣẹ́ tó mà bọ́ọ̀ ló ti lò orúkọ tó máa dáadáa ti rẹ̀ tó ti lò ní. tó ohun tí ò sọnù lọ́wọ́ àwọn èèyàn náà máa ń wá káàkiri àlẹ́ ìyá àlámọ̀ sẹ́rọ̀ ajẹ́pẹ́ ẹni tí ń sọ àkírí nǹkan ẹ̀mà ló ti mọ̀ ọ́n ẹni tí ń sọ àkírí ẹni kọ̀kọ̀ ẹni ọ wá sọ tó ń tẹ́tí ẹni tó ń kàtà báyìí àwọn ìyẹ̀wò ní kó wà lánàá kalẹ̀ pé ẹni náà wò lápẹ̀jú ẹ̀ ló ti kàtà Yúsùfù fún tí ẹ̀mà pé ìyẹ̀wò tí ó lànà lẹ̀ báyìí kọ̀ tí wọ́n lọ Egypt rí ni ẹ̀gbọ́n ló ti mọ gbogbo kìíní tó ó yà á lẹ́nu pé àdìlẹ́bì ìyá àlámú ṣèrò ẹni tó mà sí rí sánmà sílẹ̀ oní kàákùn wọ́n ní àìgbáyéhùn ẹ̀ṣẹ̀ ńlá ni o àmọ́ ọba dẹ́dà kí ní láàánú ọba dẹ́dà wa tóbi dé ẹgbọ́n gbogbo ọlọ́pàá sábà nẹ́bì ọba dẹ́dà wa ní bó ti zẹ́kẹ́ ẹ̀tọ́rọ àforíjì òun. iná Allah ìyẹn túmọ̀ sí pé iná lẹ́bí na fásà lórí mọ́mìnì rà. Wọ́n mú mi láti tún mẹ́ra Wọ́n máa wọ́n tí wọ́n dààmú fìtínà, wọ́n fìtínà mọ̀mìnì, mọ́mìnà lóbìnrin fún màlámúyà túbú ni Allah subhanahu wa ta'ala ti ẹ̀wà mi lálàforíjì ìnà òkè àdájá kó ọ̀rọ̀ ìmà bí omi o àgbáwò gbogbo tó tẹ̀lẹ̀ sí mo fẹ́ fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni bí ẹ bá fẹ́ tú bá máa foríjì lápẹ́ni tọ́ba dáadáa ò kára la tuntun bá ma kò sí ẹ̀dá kan tó dẹ̀ tuntun bá níbi àti owó lè tọ́lọ̀ lè forí ẹ̀jẹ̀ ẹ̀ bá di ọmọ ọgọ́rùn-ún ọdún ó bá ti gbogbo ọgọ́rùn-ún ọdún rẹ̀ ti sẹ́ẹ̀sì ó bá kún ọdún kan tí ó kù ọ̀láyé tó bá wá foríjì ọlọ́run ó kárẹ́ Mẹ́tí náà yóò dìkì yóò parẹ́. Wọ́n láti mú yóò parẹ́ tí ò tẹ̀tún ní ti wò yóò wá ókú ní kejì tán. Ìnáwó kàná ẹ̀fọ́. Òwúrọ̀ rọ̀ ìhà. وقالوا ما فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تقول له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا Nígbà tí ó rọ́nà lọ nípa ọ̀rọ̀ ń ta sọ̀kalẹ̀ fánẹ́gbà Mohammed, wọ́n wá padà sára rẹ̀. Àti ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ tí ń ká kìíní ìpínlẹ̀ ń fún. Nígbà tí ẹ̀sìn lórí ẹ̀ wá padà sára personality rẹ̀. Ẹsẹ̀ wá gbọ́nà, bàbá wá tẹ̀lé èèyàn sólẹ̀ tó Ìwọ́n tó ti ń jẹ náà ti ń jẹ. wọ́n ní máa lè ara àrọ̀sù kí ní ṣe ẹni tí ń pè ẹ̀ lójijẹ́ kí ní bá dà lójijẹ́ o wọ́n kà lè rọ̀sù rù yẹn fún ni o máa lè ara alẹ́rí yùtọ́ mẹ́rin lọ́wọ́ rọ̀sù là kí ní ẹni tó ń pè ẹ̀ lójijẹ́ yìí àtọ́wá pé òjíṣẹ́ ọba dẹ́dà táàrí ọ ni ọba dẹ́dà táàrí òjíṣẹ́ ọlọ́run lóòótọ́ ni ẹ ìyá àkùrù tọ́ àná à wọ́n náà tún Ìyẹn ni pé kò yẹ kọ́ máa bá wa jẹ oúnjẹ oúnjẹ, ó yẹ kọ́ máa jẹ spẹ́ṣíà oúnjẹ, ó yẹ kọ́ máa bá wa jẹ oúnjẹ o. Kọ́dà a rò wí pé ó yẹ kọ́ lọ́lá kan gọ́gọ̀ ọba dẹ́dà ó jẹ ọba náà lórin ẹ̀hún. Ó ti yé láàrin, àmọ́ èèyàn bíi tiẹ̀ ni wá, oúnjẹ máa ń jẹ. Wàyọ́ sì ti là sọ àgbà, a tún wá rí ọ̀sán tó ń rìn láàrin ọjà. Àwọn kò yẹ kó lè bá nájà wa. لولا أنزل إليه ملك فيكون معه نذيرا وطبعا ó yẹ kó ṣẹlẹ̀ ní pé láwọ́lá ń alẹ́ ìbẹ̀lẹ̀kùn a sọ pé wọ́n bá sọ màláìkà kan pẹ̀lú rẹ̀ màláìkà kan ó jẹ́ wá jíṣẹ́ fún wa kò yẹ kó jẹ́ pé ọmọ sọ pé ọlọ́run sọ pé láàrẹ ní sọ ló sọ ìwọ́n sọ pé màláìkà kan ló ń bọ̀ sọ̀rọ̀ ó yẹ ká ní màláìkà yẹn pẹ̀lú rẹ̀ ń zìlà ayakuna ma'ahu wọ́n máa bá pẹ̀lú rẹ̀ láàárọ̀ lọ́sàn-án yóò máa sọ̀rọ̀ báyìí wọ́n máa bẹ̀rù rẹ̀ sọ máa wù nà ìrọ̀ báyìí látọ̀gbà ní pé tọ̀ ẹni tí ń bá wa sọ̀rọ̀ ẹni tó yàtọ̀ sí wa a lè gbà fún ìyá dùnánà a kò yẹ kó jẹ́ pé abala bíi tiwa láti kí ni a tẹ̀lé. ni pé wọ́n dì náà láti kó jẹ́ pé èèyàn ẹgbẹ́ bíi tàwọn làwọn máa tẹ̀lé. Kílá èrí gbé ìràwọ̀nà sọ pẹ̀lú Musa àríṣẹ́lám. Ó ní fàláwọ́lá olùkí àléyìí àtúwírà tún. Olùkí àléyìí àtúwírà tún ní záàbí. Fàláwọ́lá olùkí àléyìí àtúwírà tún ní záàbí. أو جاء معه الملائكة مقتربين. كنت أفضل أن يتلموا ساقية وجاء هنا. Ọwá dé ọ̀nà náà kọ́rọ̀ màdé ìsọ̀rọ̀ ìlà wa ó yẹ oríṣi àléyìn àtúwéra tó mẹ́rànlẹ̀ ó yẹ kí wọ́n sọ àwọn ẹ̀gbà ọwọ́ nínú góòlù lọ́sọ̀ kalẹ̀ fún ẹ kárí pé yẹn wọ́n ní pé káyé ń lò wọ́n ẹ̀ pé wọ́n àjẹni ọlá ẹni tó ń parí jẹ́ lónìí wọ́n máa ń láwọn àpá ẹni ọlọ́run tó bẹ̀rẹ̀ pé eléyìí ẹ̀ wọ́n kà fẹ́ bẹ̀rẹ̀ ṣe jẹ ni. òkùnkàn wọ́n fi lè pe lò àpá àpá kí ọ̀run wá délé nì. Ah. ẹni tí àwọn gẹ́mí wọn ò jẹ́ àfá òfẹ́ ṣe tó yẹ kí wọ́n ṣe torí pé wọ́n bìlì ṣe àfá ìgbọ̀dọ̀ bá wọn náà jà. àwọn yẹn kàgbé pé ìṣe sí àwọn ẹni ìṣáájú àná wọ́n mọ̀ ń ná ọjà ìyẹn ò dẹ̀ wọn lọ́wọ́ ni olùpèpè ó mọ̀rọ̀ lákàtọ́ ọlọ́run ó bá di lọ́la èmi ò dúró ìwé lọ tó mí pé kápá òní tó máa jẹ bẹ̀bá bàbá bẹ̀rẹ̀ bí fẹ́ẹ̀sì àti ẹ̀rọ àpòmọ̀ fẹ́ máa ta twenty big man ẹ̀rọ ara twenty lọ́dọ̀ àpá àpá ẹ̀rọ ta twenty ṣé ọba ta twenty kìlẹ̀ lẹ́tọ́ sí àwọn èèyàn tó wá ní patronize rẹ̀ kí ni àbá àwa ẹni supply ẹni ton of men kí láwọn èèyàn sọ wọ́n ni ah ẹwọ́ àlọ́dáwà pa ẹgbẹ́ ló burú jù kan ní yìí kẹjọ láti kí ni láti rà ọkọ̀ àtọ́ láti ní tí ń jẹ yóò lè sọ lọ́nà kọ́ wa àwọn tó lákàlẹ̀ ẹ̀rá ó ń pèsè ọwọ́ lọ́wọ́ rárá àfánáwà rẹ̀ pé à owó abẹ́ awọ nílé táwọn yẹn mọ̀ nìyẹn wọ́n rí pé táwọn yẹn mọ̀ ń pè ní aṣáájú ẹni tó jẹ́ yẹn pàtàlà ẹni tó jẹ́ ni tí ò bá wọn náà pé ah! á hmm. tí wọ́n bá yẹ dojú àgbo báyìí méjì lè máa ná ẹ̀jẹ̀ wọ́n ni ẹni yóò máa ná owó tuntun ẹ̀jẹ̀ wọ́n ni á ẹ̀ bá rí táwọn yẹn bá pẹ́ sí àbúrú àti ìbàjẹ́ ní lẹ́rẹ̀ àbúrú àti ìbàjẹ́ torí táwọn yẹn bí mi pé ibi tí

وما أنزل إليه ملك فيكون معه نذيرا. eléyìí túmọ̀ abára ẹni tí wọ́n bí lójú wa ẹni káàdì jọ ń gbèlú tó ti agbọ́dọ̀ níyì lọ́wọ́ ara wa nípa ẹ̀yàn bọ́bọ̀ àpá àkàbà ìlú ti kí ojú wa ti bẹ̀rẹ̀ sí wo ìyẹn ò túmọ̀ sí nǹkan láti jẹ́ pé tọ́lọ̀ ń fẹ́ tà lẹ́bí ẹni ṣe kíni tó ń sọ ọ̀rọ̀ yẹn ká ṣe kíni ẹ̀kẹ́lẹ́ kò sí ní kọ́mọ adára ìgbé òdodo rẹ̀ sí ọ̀wọ́wò yà àdàmú àìsù yẹ jẹ́ alọ̀ ìgbà aláta. ọgbọ́n ló mọ ibi tí máa gbéṣẹ́ rẹ̀ ibi tó bá ti gbé sí ó tẹ̀ ìrúta ti jẹ́ ni. òní báyìí pé láwọn ọ̀gáfẹ́ gbáyàn wọ́n lọ wá ìbò funfun kan ó sì ti sáàmù gbogbo ayé. wọ́n bẹ gbéṣẹ́ kan ṣẹ́ka tó tóbi ọmọ nàìjíríà lè sìn òun ló wà lọ́ọ̀dì mọ́ fọ́nrín patrick kan yóò gbé ìbò kan wá ìbò yóò mọ sí kò mọ sí àmọ́ wọn dọ̀ pé ah ìbò ni bá ṣiṣẹ́ ìbò ni gbé fún ilé ìbòrò ṣe yíyí kan tí oníwọlé gbogbo wa ábí aláàkójọ mọ́ta sàmójúkò fún wa sọ̀rọ̀ hánàkàlà ọmọ bàhámdì أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد